Bismillahirrahmanirrahim. Din TV, Academy of the Enlightened Ummah. الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم ọpẹ́ ni fọlọ́nba Allah ọba tí gbogbo ìjọsìn wa pátá tó tọ́ sí ọba mi yìí òun náà ló dá sánmà tilẹ̀ àti gbogbo ọba tó ń bẹ láàrin méjèèjì yìí ọba mi yìí òun náà ló dá àwọn mọ̀láìkà ló tá àwọn àjọ̀nù ló dá àwọn dábà àtàwọn àpáta lóríṣiríṣi wọn a ọba yìí ló wá dá ọlọ́mọ ẹ̀dá èèyàn tó wá káwa mọ́ mùsùlùmí tó ń gbé ìjọsìn fún Allah náà nìkan ṣoṣo àmọ́ ilé lọ́pẹ́ o àmọ́ ilé níyì o alihamudulilayi lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́mọba Allah kó kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí olúwa mi wọ́n pẹ̀lú ìkẹ́ ọlọ́ni wàmà awsaynaka illa rahmatan lil alamin ìwà nàbí sallallahu alaihi wasallam àti ìrìn àfikún wa jẹ́ ìkẹ́fù wàbá láyé bẹ́ẹ̀ ni olúwa ń pè pé fa innaka la'ala khuluqin azim ìwà nàbí sallallahu alaihi wasallam tí a bá ń sọ̀rọ̀ ìwà ìwọ ni ìwà ẹ̀dá jùlọ alihamudulilayi lẹ́yìn náà mo kẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé yín lágbàáyín pé asalaamualeykum. As warahmatulahi wabarakatu kíkì káwọn bá kó jọ ìkẹ́ ẹ̀ àánú ẹ̀ orí ẹ̀ àlùbáríkà ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó máa ń ṣe fáwọn ẹ̀dá ẹ̀ kó jọ kó máa bá wù wá pátápátá níbi tí a bá wà kíkẹ́ ẹ̀ kó jọ kó má jọ lórí ààrẹ kan kó máa bá àwọn dánmọ́dánmọ́ wa alihamudulilayi ní ẹ̀kọ́ tí mo kẹ́yìn ọmọ yá wa tí ẹ̀ ń bá a bọ̀ láti orí ètò tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ti kájà pé a ti dé ìpínlẹ̀ kẹfà ìpele kẹfà lórí àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ àtàmọ̀ sí ọjọ́ ìdájọ́ ọjọ́ àlìkìyàmọ̀ náà kí ni àwọn ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ àti pé kí ni àǹfààní láti mọ̀ nípa àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ yìí nígbà tó yẹ pé <laughs> kó ṣẹlẹ̀ kó dé kárí ni kó dẹ̀ ṣẹlẹ̀ ọmọ ìyá mi kò rí bẹ́ẹ̀ o àdẹ̀bọ́dọ̀ máa tẹnu mọ́ ọjọ́ àìkíyàmọ̀ torí pé ọlọ́mọ Allah fúnra ẹ̀ máa ń tẹnu mọ́ nínú Quran ní àwọn àyè lóríṣiríṣi ni ọlọ́run bá Allah fi tẹnumọ́ ọjọ́ ìkẹ́mọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ní wa amma man khafa maqama rabbihi wa nahaa nafsa anil hawa fa inna jannata hiya al-ma'wa nínú ayé ẹ̀yà ọlọ́wà mi sọ fún wa pé ṣe rí àwọn tó jẹ́ pé ọ nípayà dídúró lọ́dọ̀ ọlọ́ọ̀ba nípa ọjọ́ kan máa bá ọlọ́ọ̀ba wọn pàdé ó máa ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ṣé wọn àwọn tí wọn nípa yẹ bẹ́ẹ̀ ń pé ọjọ́ kan bọ̀ táwa máa dúró sí wájú Allah Rabbul Alamin ọba tó ṣẹ̀dá wa ọlọ́ni wọn náà nafsa anil hawa wọn torí ẹ̀bẹ̀ nǹkan wọn wá páyọ ọlọmọba débi pé gbogbo nǹkan tó lọ́n fẹ́ kí ọ ṣọ́ra fún gbogbo nǹkan tó lọ́n ṣe léèwọ̀ wọ́n sá fún gbogbo nǹkan tó lọ́n ṣe lẹ́tọ̀ọ́ wọ́n lè bá ọlọ́ni eh, fa inna jannata hiyal mahwa ọlọ́ni ẹ eh, mo ti dé dájúdájú tó o sì yé mi jìn bẹ́ẹ̀ ẹ máa mú ọwọ́ náà ìjọ náà ọgbà ìdẹ́ra ọlọ́ni kò sí yé mi jì àwọn eléyìí ọlọ́ni <laughs> ò máa mú ọwọ́ náà ìjọ náà ọgbà tó yẹn fi túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa tẹnu mọ́ ọjọ́ àìkẹ́ mọ́ ní púpọ̀ púpọ̀ jù ó yẹ kó máa pọ̀ nínú tọ́nà bá ti gba ẹ̀mí èèyàn tí wọn bá ti tọ́nà bá gba ẹ̀mí èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ̀mí èèyàn bá jáde ìtókù náà ni pé kó lọ́ọ́ máa jóde ọjọ́ tá à ń sọ yìí so kí ni distance ẹ̀ lọ́jọ́ pé wọ́n lọ́ọ́ bá ànábì sọ̀rọ̀ sáà lọ́jọ́ àwọn kòríyèsí máa lọ́ọ́ bá ànábì pé ah mọ́tà sáà ìgbà wọn ní ọjọ́ tó ń sọ fún wa tó ń kìlọ̀ fún wa yìí ń bọ̀ ọjọ́ orí olóńbọ̀ ànábì máa sọ fún wa pé ó súnmọ́ gan ìdí tó fi súnmọ́ náà ni pé tẹ́ẹ̀mí ẹ̀dá bá ti bọ́ tẹ́ẹ̀mí bá bọ́ lé ní báyìí ẹ̀mí yẹn ti fẹ́ lọ jó de ọjọ́ yẹn so èrò pé ó súnmọ́ gan ni ó súnmọ́ gan ni torí pé ta ló mọ ẹni tí ta ló mọ ọjọ́ tí ẹ̀mí ẹ̀ máa bọ́ ta ló mọ ọjọ́ tí ọlọ́mọ àwọn àmà gba ẹ̀mí ẹ̀ kò sẹ́ni tó mọ̀ ọ́ so kò sí garanti ló fi hàn pé èèyàn gbọ́dọ̀ mọ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ láti mọ̀ pé kíyàn fi lè dáàbò bo ara ẹ̀ lọ́dọ̀ ṣe ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ fún ọ ti wá kádàrá pé a ti sọ nípa ọjọ́ tí ọlọ́mọ àpáyé rẹ lẹ́yìn náà a sọ amẹ́nubà bí ọlọ́run máa ṣe gbé àwọn èèyàn dìde látinú sáré wọn lẹ́yìn náà a tún mẹ́nu bà ọjọ́ tí bí àwọn ibi láti ìgbéǹdìde lọ síbi tí ọmọ ti lọ bá ọlọ́run bá pàdé ilẹ̀ tá ilẹ̀ tá à ń pè ní alimasha ilẹ̀ tí the land of gathering a ti sọ̀rọ̀ nípa ẹ̀ bí wọ́n ṣe máa wọ́n àwọn èèyàn lọ kí ni òpin ìyà àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn tí wọ́n nígbàgbọ́ so èyí nílé ni a máa sọ̀rọ̀ nípa dédé Allah Rabbul Alamin kí ọlọ́run tó dé ibi ilẹ̀ yẹn kí làwọn kan tó máa ṣẹlẹ̀ kí Allah Rabbul Alamin tó débẹ̀ na ẹlẹ́ ò dàrú pé ní ilẹ̀ tá a mọ̀ sí ilẹ̀ masha masha ló ń pè fẹ́yìn tẹ́ ń kọ́ ẹ̀kọ́ <laughs> ẹ̀kọ́ ni kí gbogbo àjọ kọ́lé ni ṣẹlẹ̀ ilẹ̀ tí gbogbo àti máa jó lọ́jọ́ ìkẹ́mọ̀ nírètí Allah Rabbul Alamin òun náà ni ilẹ̀ tá à ń pè ní ilẹ̀ masha ilẹ̀ yẹn ànábì sọ̀rọ̀ sàn júwe owó yẹn ilẹ̀ yẹn máa funfun ó dẹ̀ máa wà ní abẹ́ bridge máa wà lábẹ́ bridge gbogbo ẹ̀dá pátápátá tọ́nà ń da látòkè délẹ̀ ẹ́ tó mí tó ń ṣẹ̀bi tó fẹ́ gba ìdájọ́ gbọ́n ló máa dúró síbẹ̀ ó dẹ̀ àwọn àwọn àlùjànnú máa wà bẹ́ẹ̀ àwọn èèyàn máa wà bẹ́ẹ̀ àwọn màláíkà máa wà bẹ́ẹ̀ in their multifold lọ́ máa dúró de ọlọ́run bá níbẹ̀ sábàárì gbogbo ẹranko pátápátá gbogbo àwọn èèyàn pátápátá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn jòwe ọdún mélòó làwọn èèyàn máa fi dúró tí ọlọ́run máa fi débẹ̀ ọdún mélòó ni àwọn ẹ̀dá máa fi dúró de ọlọ́run bá wà ló fi máa pé èèyàn gbọ́dọ̀ nípa ìyá ọlọ́run tí ẹ̀ bá ń retí ọjọ́ tó ń bọ̀ yìí ọlọ́run fi ń sọ nínú Quran ni pé ṣé ẹ̀rí àwọn tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ ni ọlọ́run àwọn àìtàn lẹ́dẹ̀ ọjọ́ tó ń ròyìn fún yìnyín ṣé ẹ̀rí àwọn tó jẹ́ pé wọn nígbàgbọ́ sí ni ẹ máa wọ wọn pé ah, ọlọ́run ní ṣé wọn àwọn ṣáà nígbàgbọ́ sí ọlọ́run wọn fẹ́ júwe ìdí tó fi ní pé àwọn eléyìí wọn ò nígbàgbọ́ sí fàzálìkà lẹ́dí ìyẹ̀dẹ̀ òun yẹ̀ tí ọlọ́ni àwọn ní wọn fún wọn ṣé pé ọlọ́run ò ní pé àwọn ni wọn ò jẹ́ mùsùlùmí àbí wọn ń ṣe mùsùlùmí ẹ wọ́n bí ṣe ọlọ́run ní pé wọn ò tọ́jú àwọn ọmọ òrukàn ah, eléyìí máa nàgbára àwọn mìíràn pé èèyàn tó bá wà láyé tó bá tọ́jú ọmọ òrukàn kí ló ń ṣe yẹn kò nígbàgbọ́ pé ọjọ́ kan wà tó máa dúró níwájú ọlọ́mọba aláha ọ̀bọ̀lá alàmì gba ẹjọ́ ọlọ́mọba ní vasalika lẹ́dí iye tó ń wòye tí wọ́n láyé aláàtọ̀ àmì wọn ò dẹ̀ bọ́ àwọn mẹ̀kúnnù wọn fún àwọn mẹ̀kúnnù ló ń jẹ ah, ẹ wo bí ṣe ń bọ̀ fún bọ̀ ẹ túmọ̀ sí pé àwọn pípù yìí náà ó ni wọ́n because ọlọ́run wò ní pé àwọn mùsùlùmí wọn ọlọ́run particulars everybody ọlọ́run á ní kí ni ìròyìn àwọn tó nígbàgbọ́ sí ọjọ́ tá à ń sọ yìí tó mùsùlùmí mi gan kò fẹ́ mọ̀ kankan tó máa ṣe àlọ́jọ́ ìkẹyìn kódà kò mọ̀ kódà tó fẹ́ kò bùkátà láti mọ̀ àwọn nǹkan àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kódà ọlọ́run gbé sínú kan á ní òun ò mọ̀ because ó wò pé ó sì jìnà wàhálà ìpè jìnà rárá ìpínyà méjèèjì ni pé kẹ́ ọlọ́run gbọ́ ẹ̀mí wa ká lọ jóde àìkẹ́ ọmọ ó tán nìyẹn so everybody ní distance bó ṣe súnmọ́ àìkíámọ̀ tó àwọn míì ti kú láti seventeen oh oh hundred àìkíámọ̀ ni o àwọn míì ti kú láti sixteen fifty ẹ uh, máa rí fifteen forty tẹ́ bá lọ sí àwọn sáré yẹn ẹ eighteen oh oh eighteen fifty eighteen oh five nineteen kínní kínní kọ̀ọ̀kan tẹ́ bá lọ síbi sáré ẹ máa máa rí àwọn déètì táwọn èèyàn ti kú kí ló ń ṣe yẹn wọ́n ń dúró de ọjọ́ tá ń sọ yìí so tèmi àti yín náà bá ti kọjá a máa lọ dúró de ọjọ́ tí à ń sọ yìí ló fi hàn pé èèyàn gbọ́dọ̀ máa tẹnumọ́ ló fi hàn pé èèyàn gbọ́dọ̀ máa tẹnumọ́ láti mọ̀ pé ọjọ́ tí èèyàn máa páyà ń pé kí èèyàn lọ ju ní pé ó máa dúró níwájú ọlọ́run bàbá yìí ọlọ́run wà á mẹ̀mẹ̀ káfà màkọ́mọ̀ rọ́bìhì ṣe ìrìn àwọn tó jẹ́ pé wọ́n retí pé àwọn máa jó níwájú ọlọ́run bá Allah lọ́ba ẹ̀dẹ́ẹ̀dá wọn ọlọ́run wà náà nafsa anil hawa torí ìpayà tán nìyí ó máa mú wọn dáàbò bo ẹ̀mí ara wọn kúrò ní gbogbo nǹkan tọ́nà kórìíra ọlọ́run wá ní fa inna jannata iya mahwa ṣe rí àwọn tí mò ń sọ yìí ìmá mú ọ wọnú àìjọ náà ìmá mú ọ wọnú àìjọ náà ọgbà àdẹ̀rà hmm. so lẹ́yìn yẹn kọ́ pé ọdún mélòó ni àwọn fi dúró náà years ẹgbẹ́ àwọn ịda àwọn nílé ayé bí lásán ṣíyàn kan lè jó kó jó for one hour lórí ìdúró kókò wà lórí ìdúró for one hour ṣòwò kó láì máa mì láì máa jókòó pé mo fẹ́ jókòó díẹ̀ ó máa ní lára ok ẹja mú one hour bóyá mi ẹ lè rẹ́yìn mi tó lè jó for one hour ó bọ́ sí mi dáadáa ṣé ẹ wá lè rẹ́yìn tó lè jó throughout for five hours láì máa jókòó ó dúró ni o for five hours láì máa níbi tó máa jókòó sí ṣé ẹ lè rẹ́yìn bẹ́ẹ̀ nílẹ̀ ayé bíi ok tábà ní èèyàn lè ṣe bẹ́ẹ̀ kò sí problem ṣe lè ríyàn tó lè dúró for twelve hours láì máa jókòó àbí láì máa dùbúlẹ̀ nílé ayé bí lásán twelve hours ló lè dúró ṣó possible for a whole day ńkọ́ kéèyàn kan dúró for a whole day láì máa dùbúlẹ̀ láì máa jókòó láì máa fẹ̀yìntì nílé ayé bí ṣó possible ah, ok atúní for a whole day for a whole week kẹ́nìkan wá ní òun fẹ́ dúró for like a week láì máa jókòó láì máa dùbúlẹ̀ láì máa fẹ̀yìntì ṣe lè rí nílé ayé bí ok ajé àfi week lẹ̀ ẹjá lọ sí for a whole month for a whole month kẹwàá rí ẹ̀dá kan tó ní òun fẹ́ jó o láì máa jókòó láì máa fẹ̀yìntì for a whole month ṣó possible ok ẹjá àfi month lẹ̀ ẹjá wá wo ẹnìkan tó lé ní pòun lè jó for a whole year láì máa jókòó láì máa dùbúlẹ̀ láì máa fẹ̀yìntì ṣé possible ẹ̀yẹ̀ mọ̀yá mi lọ́jọ́ àìkẹ́mọ̀ tó náà sọ yìí àwọn èèyàn máa dúró de Allah for fifteen thousand years lórí ìdúró lórí ìdúró làwọn èèyàn máa dúró ṣàwárí kí ni ẹ̀rí wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sọ nínú Qur'an ọlọ́run ni a'udhu billahi minash shaitani rajim sa'ala sa'ilu bi azabi waqi ọlọ́run lè kafirina laysa lahu da'fi minallahi zil maharij. تعوج ملائكة وروح إليه في يوم كان مقداره خمسين ألفا سنة ayé àtàwọn bá ti sọ inú kan àgbọn ló ti yọ ọ̀dọ̀ ni sa'ala sa'ilun bi azabi waqi' ọ̀dọ̀ ni pé ṣẹlẹ̀ àtún wá ń bèrè pé kí ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ tí à ń sọ yìí ọ̀dọ̀ ni lil kafirina laysa lahu dafi' ọlọ́ni pé fún àwọn fún àwọn fún àwọn kèfèrí ẹ sọ fún wọn pé kò sẹ́ni tó lè di ọjọ́ yìí lọ́wọ́ kò sẹ́ni tó lè di ọjọ́ tí à ń sọ yìí lọ́wọ́ minallahi zil ma'arij ọjọ́ yìí látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ọba tó jẹ́ pé olo ni gbogbo nǹkan pátápátá ọlọ́run á ní ta'aruju malaikatu wa ruhu ilayhi fi yawmin kana miqdaruhu ẹ máa rá ọmọ láìka tó ọlọ́run wa ní mekdaru kamsina alifa sanati ọjọ́ yẹn ó máa go on for fifty thousand years kí olúwa mi tó dé rárá ẹ máa pé wá ọlọ́run à ń retí ọlọ́run bá ní pé ó máa ó máa ó máa tẹ̀síwájú for fifty thousand years láwọn èèyàn á fi máa dúró de ọlọ́run bá wà lórí ìdúró wọn kò sí kò sí ṣáà kò sí nǹkan kan àwọn èèyàn kan máa jó báyìí de Allah ṣe ní pọ́nà wá sì jìn ilé ayé ń fi àmàlẹ́ oúnjẹ years ní sáré ọlọ́run ló mọ how many years tá a máa lò nínú sáré ṣé lè wá tó ka páyà Allah Rabbul Alamin ṣé yóò tó pé ká tẹ̀lé òfin ọlọ́mba ṣé yóò tó pé ká tẹ̀lé gbogbo e, ojúṣe Ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà tó là kalẹ̀ fún wa ṣé lè tó ká sáde ọlọ́mba kúrò ní gbogbo èèwọ̀ ẹ̀ ká sáde ọlọ́mba Ànábì sallallahu alaihi wasallam kúrò ní gbogbo nǹkan tó ní ká sá fún ṣé lè tó bẹ́ẹ̀ ni nígbà tá a mọ̀ pé ọjọ́ kan bọ̀ tá a máa kú nínú sàárè àmọ́ ọdún mélòó la máa lò ọjọ́ ìkẹ́mọ̀ tó wá dé tọ́nà kó tó máa sọ ah, àti mọ ọjọ́ tó máa dé ká wá máa jó again for fifty thousand years ẹ lórí ìdúró di Allah Rabbul Alamin ṣé owó ilé wò tó ń píka nípa ya Allah Rabbul Alamin so ṣẹ́rí mo fẹ́ kíkó kí tó wọnú àwọn nǹkan tí mo fẹ́ sọ lẹ́nu òun náà ni pé ṣẹ́rí àwọn sàábé Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ yẹn ẹlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam àwọn sàábé wọ́n máa ń nípa ya ọjọ́ yìí ló fi fà ń pé ẹ máa rí nínú wọn ayé fúyẹ́ gan lójú wọn ayé ó fúyẹ́ gan lójú wọn ó rìn àjò pé wọ́n máa tẹ̀lé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ sí bájúì lọ sí wood lọ sí gbogbo kínní ayé fúyẹ́ gan lójú wọn because ọ̀ọ́ká ayé sí nǹkan kan so nǹkan nínú àwọn sàábí nǹkan nínú àwọn sàábí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbálẹ̀ ìrántí dáadáa orúkọ ẹ̀ jẹ́ eh, um-, Umar bin Abdulaziz Umar bin Abdulaziz wọ́n ní lọ́jọ́ kan ó lọ sùn ó lọ ó lọ dùbúlẹ̀ sórí bed nígbà tó wá sùn ìyàwó ẹ̀ wá ń sọ fún àwọn èèyàn pé ìyàwó ẹ̀ ń sọ fún àwọn tó wá lọ́wọ́ ẹ̀ pé ìyàwó ní ọkọ mi o Abdulaziz Umar bin Abdulaziz nígbà tó sùn sụ, ni pé tó bá sùn báyìí ara ẹ̀ máa mi lórí ó mọ nǹkan tó máa ń pé ara ẹ̀ máa mi tìtìtì ó dẹ̀ ń sùn ojú oorun ló wà ó tó bá jí ó máa máa sunkún Umar ibn Abdulaziz a máa sunkún gan títí di ọjọ́ kejì títí di àárọ̀ ọjọ́ kejì ó máa bèèrè pé ìwọ ọkọ mi kí ló dé tó fi sunkún nígbà tó ń sùn ẹ̀kọ́ mo rí pé gbogbo ara ẹ̀ mì ó tún wá dìde ó tún wá jí ó tún sunkún di ọjọ́ kejì kí ló ń ṣe ẹ̀ kí ló kí ló fà tó fi sunkún ah Umar ibn Abdulaziz wa ní nǹkan tó fà á ò dà o ń ṣe ni mò ń rántí mo rántí ọjọ́ tí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala á pàṣẹ fún mi á sọ fún mi pé ìdá kí n máa náà lọ àbí kí n máa wọnú náà lọ ó ní pọ̀lọ́ nǹkan tó fa tóun fi ń sunkún tó yẹn ni nǹkan tó fa tí fi ń gba òun tó yẹn ni pé ọjọ́ kan ń bọ̀ tí ọlọ́run sọ fún èmi èmi Umar bin e, e, Abdulaziz máa wọnú àìjọ náà o àbí máa wọnú náà lọ méjì náà ìwọ lágbájá ọmọ lágbájá wọnú ìjọ náà lọ ìwọ lágbájá ọmọ lágbájá wọnú náà lọ ó ní ìdí tó fa ẹkún mi púpọ̀ jù nìyẹn ìdí tó fi ń pé tí bá sùn báyìí gbogbo ara mi máa mì torí mò ń rántí ọjọ́ yẹn mo ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ yẹn inú àwọn ilé ìdè àwọn sábẹ́ iná lọ́nba láti fún ní garanti pé máa wọ náà ìjọ náà kò mì wọ́n títì nǹkan náà tún ànábì sọ fún pé máa wọ náà ìjọ náà ìyẹn ọ̀rọ̀ fà ń pé kọ́ máa lè páyà àbí kọ́ lọ sùn ọ́ sì ń páyà ọjọ́ yẹn gan ni àwọn sàbí ni wọ́n ṣe ń páyà ọjọ́ tí à ń sọ yìí ni gan ni Ànábì sọ̀rọ̀ Islam ó sọ fún wa pé àwọn èèyàn á jó for fifty thousand years kí ni ẹ̀rí wa nínú àdìs tí Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àfisọ̀ àdìsọ ẹ̀rí nínú Quran nígbà tí wọ́n lọ ní pé mekdaru omkamsina um alifa sanati àwọn èèyàn máa jó for fifty thousand years láì má láì má jókòó náà Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ nínú àdìsẹ̀ nígbà tí o fẹ́ mẹ́rin wá ń pé fifty thousand years ni àwọn èèyàn máa fi dúró lóde ọlọ́ọ̀bà lọ́jọ́ tí à ń sọ yìí nínú èyí tí a ní òun náà nípa lọ́bìsì ọ̀sán là ń sọ pé ṣẹ́rí kò sẹ́ni tí ó jẹ́ pé ó ní nǹkan tá a mọ̀ sí gold àti silver ó ní gbogbo nǹkan tá a mọ̀ sí gold gold àti silver tó jẹ́ pé kò wá yọ zaka nínú nǹkan tó níyẹn àwọn gold yẹn kò kò yan zaka nínú ẹ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn pé tó máa di ọjọ́ ìkíámọ̀ ẹni yìí ẹni yìí ó máa mú abọ́ kan láti inú iná abọ́ kan láti inú iná ọlọ́run bá wà tó máa ti gbóná ó máa fi síwájú orí ẹ̀ torí zaka tí kò yọ yẹn èèyàn ló máa jẹ́ ìyà ẹni tó yẹ pé ó ní gold àti silver kò wá yan zaka nínú ẹ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọ máa mú abọ́ kan láti inú iná ọ máa fi sí orí ẹ̀ báyìí wájú orí ẹ̀ títí tí kíní àfi jó gbogbo orí ẹ̀ ànábì wa sọ̀rọ̀ sọ̀rọ̀ wá ní pé eléyìí máa ṣẹlẹ̀ sí ó máa ṣẹlẹ̀ sí ẹni ẹni tá à ń sọ yìí for fifty thousand years lọ́mọ fi máa fi abọ́ yẹn sórí ẹ̀ ọmọ máa yọ abọ́ ó máa tutù díẹ̀ ọ́n tún máa fi sí ọ́n máa fi sí pé kíni kò san owó zàkà nígbà tó ó wà ní ilé ayé nígbà tó wà ní ayé anabi sọ̀rọ̀ sanfi ni pé for fifty thousand years ni ele máa fi continue fún ẹni yẹn hmm. allah akbar wa kíyàn páyà ọjọ́ yìí ló dájú o kíyàn ní páyà ọjọ́ yìí nìyí ó lóore jù fún ẹ̀dá kíyàn jẹ́ palẹ̀mọ́dé wàláì kò ń ṣe ọjọ́ àwàdà kò ń ṣe ọjọ́ orí anabi sọ̀rọ̀ san sọ fún wa pé ìtí imam muslim tó gbà wá ó ní anabi sọ̀rọ̀ san ó gbà wá láti ọ̀dọ̀ alimikdad. Dad ó ní ànábì sọ̀rọ̀ sàn sọ fún wa pé lọ́jọ́ ìkẹ́mọ̀ tá à ń sọ yìí ìmọ́lẹ̀ oòrùn ìmọ́lẹ̀ oòrùn ó máa kú kò ní sí ìmọ́lẹ̀ ẹ̀rọ tí ayé ọlọ́mọba tó ní ìzà shamsu kó wíwọ̀t iná ìmọ́lẹ̀ oòrùn yẹn máa sá lọ ó máa kú yẹn pé tó bá ti sí ìmọ́lẹ̀ inú oòrùn kí ló máa fà sí ibi táwa yẹn ó máa ṣókùnkùn tó inú òkùnkùn làwọn yẹn máa wà ṣùgbọ́n ìmọ́lẹ̀ ló lọ ànábì sọ̀rọ̀ sáré ní pé ooru tó máa ń fa tó máa ń jáde láti inú oòrùn ìyẹn lọ so heat yẹn máa máa boil anabi sọ̀rọ̀ sàn tó sọ̀rọ̀ sí pé ọlọ́run máa fa oòrùn yẹn wá sí gègé iwájú orí wa báyìí kò ní jìnnà sí wa bí one miles one miles away from us tá a bá ti wà ní ilẹ̀ tá a ti ń dúró de ọlọ́run bàbá so oòrùn ìmọ́lẹ̀ yẹn máa kú ṣùgbọ́n ìyẹn ò ní fa pé ooru tó máa ń fà láti inú oòrùn yẹn ò ní mú o àlẹ́ mi sọ̀rọ̀ sọ́nà pé ọlọ́run máa torí ẹ̀ tún mú oòrùn yẹn oòrùn yẹn ó máa wá síbi gègé orí wa one miles away tó máa máa mú ooru tìtìtìtìtì àwọn èèyàn máa máa ọmọ máa làágùn ọmọ máa làágùn ọmọ máa làágùn ọmọ máa làágùn because ẹ mọ̀ oòrùn gan ti súnmọ́ wa tán àti ńlá gbìn nílé ayé bí ẹ̀yẹn wá imagine kí oòrùn kókò wà níbi gègé olúwa ẹ imagine irú ooru tó máa mú lọ́jọ́ yẹn nínú òkùnkùn ni làwọn èèyàn ti wà táwọn èèyàn máa sweat profusely so ànábì sọ̀rọ̀ sáà fi ń sọ fún wa pé kò ní sí ìbòjì lọ́jọ́ yẹn kò ní sí ìbòjì téèyàn lè lọ sá pamọ́ sí pé èmi fẹ́ gba ìbòjì kúrò ní abẹ́ oòrùn pé nígbà míì tó rùn bá mú tìtì tó mú gan ní níláyé bí àwọn èèyàn kọ àwọn èèyàn tọ èsì àbí kéèyàn kan ṣe fáànì kó máa fàtẹ́gùn kódà àwọn tó ní fáànì gan nílé àbí tó ní èsì àwọn máa má bẹ̀bẹ̀ tó máa fi máa fẹ́ra wọn àwọn míì gan á lọ sá síbi abẹ́ ìbòjì lọ́jọ́ tẹ̀ ń sọ yìí kò ní sí ànábì sànsán ni kò ní sí ìbòjì kankan kò sẹ́ni tó lè ní òun fẹ́ lọ sá sí abẹ́ ìbòjì kan àwọn èèyàn dẹ̀ wà bẹ́ẹ̀ ọmọ máa dúró ọmọ máa làágùn except ìbòjì tó máa wà òun náà la máa sọ fún wa ìbòjì àwọn kan tí ọ̀nà ti ṣàlẹ́ṣà àwọn yẹn máa wà ní abẹ́ ìbòjì kan bọ àwọn yòókù pátápátá inú òòrùn yẹn ni ọmọ wà inú òòrùn yẹn ni anábìsọ ọsán ní ọmọ wà nínú òòrùn nínú òkùnkùn nínú òòrùn nínú òkùnkùn ẹ máa ní ìtẹ o anábìsọ ní ọmọ wà nínú òkùnkùn lórí lórí òkùnkùn tí ọmọ máa làágùn ṣàrà àgùn wọn máa jáde lára wọn so nínú ẹgbẹ́ ọ̀rẹ́ mi ànábìsọ̀rọ̀ sàn sọ fún wa pé àwọn èèyàn á máa dúró lọ́jọ́ tà yìí wọ́n lè máa làágùn kódà ànábì sàrànsán ní àágùn tó máa là yẹn nígbà míì ó máa dé ibi etí wọn àágùn tó oníkálukú máa rà èmi àwọn míì wà tó jẹ́ pé wọ́n máa làágùn yẹn dé ibi etí wọn nínú àdìsí mi sọ tí ànábì sàrànsán sọ ó ní àwọn èèyàn máa làágùn bí iṣẹ́ ọwọ́ wọn bá ṣe pọ̀ sí tó ẹ get bí iṣẹ́ aburú ọwọ́ wọn bá ṣe pọ̀ sí tó yẹn pé bọ́ ṣe lòdì sí tọ́lọ́mùbá tó ẹ̀ ń pé bí ẹ̀ṣẹ̀ èèyàn bá ṣe pọ̀ sí tó ló máa fi máa làágùn sí tó ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yọ mùsùlùmí lẹ̀ o kò yọ kẹfẹ́ lẹ̀ gbogbo wa pátápátá la wà under the same pressure lọ́jọ́ tá a wà yìí kò yọ anybody lẹ̀ a máa sọ ibi tó máa ti máa yọ àwọn èèyàn lẹ̀ gbogbo wa pátápátá la máa làágùn àfi tá a bá ti dé àwọn ibi àwọn tó máa tó máa yọ lẹ̀ tó ní làágùn à ń bọ̀ bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ẹ má wò ó pé kẹfẹ́ kan ní gbogbo ilé ń bá wí o ó ti o ànábìsàn sàn bá gbogbo everybody wí ni wọ́n rí táwọn èèyàn máa làágùn lọ́wọ́ bó ṣe dá ẹ̀ṣẹ̀ yẹn tó wọ́n ṣe máa làágùn ìyẹn ní kọ́kọ́ anábì sàwọ́sà nígbà àwọn kan máa làágùn bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe pọ̀ sí tó dége orúnkún wọn dédé orúnkún wọn so àtúmọ̀ làágùn gẹ́gẹ́ wọ́n yẹn bí ẹ̀ṣẹ̀ ẹni tọ́hún yẹn ṣe pọ̀ sí tó nìyẹn àwọn míì máa wà tó jẹ́ pé ó máa dé ibi ibi tá a mọ̀ sí ibi èjìká wọn waist waist wọn àwọn míì máa làágùn débẹ̀ àwọn míì máa wà tó jẹ́ pé àágùn tí wọ́n máa borí ibi ọkàn wọn báyìí ẹnu pé omi yẹn máa pọ̀ títí dé ibi chest wọn ọkàn wọn àwọn míì máa dẹ̀ lágùn dídé bí etí wọn bá ṣe sọ tẹ́lẹ̀ so àwọn yẹn máa pọ̀ gẹ́gẹ́ bí ọwọ́ iṣẹ́ tó oníkálukú bá ṣe gẹ́gẹ́ bí ọwọ́ iṣẹ́ tó oníkálukú bá ṣe kọ́nà àwọn àkójọ kó ṣọ kó dáàbò ẹ̀mí wa kúrò ní gbogbo ìnira tó máa ṣàlọ́jọ́ yìí lẹ́yìn náà anábìsọ̀rọ̀ sọ́nà tó sọ fún wa pé ṣẹ́rí àágùn táwọn yẹn máa là anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tún ní ó mà dàbí seventy hands per mo kí gbogbo àwọn brother wa tí wọ́n wọlé bọ̀ látòrí engineer usman ali baba mo kí àwọn sista arúgbódáde rẹ̀ fọ́ọ́lùwàrà mo kí àwọn brother wa àwọn stars wa mustapha ọlárẹ̀wájú ṣọlá mo dẹ̀ kí àwọn abdulaziz brother wa abdulaziz rahman àti brother wa dáadáa yìí brother wa dáadáa adé isa abdulrasaq kí wọ́n bá wa kí gbogbo yìí so ìtàn sọ̀bọ̀ náà ni pé àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ kí ọlọ́run bá nígbà tó ọlọ́run ń bọ̀ láti wá dájọ́ na tí gbogbo yẹn máa wà lórí ilẹ̀ tá a mọ̀ yìí. náà nínú àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé a ti sọ tẹ́lẹ̀ láwọn ọ̀sẹ̀ tó kọjá ìwòwò làwọn yẹn máa wà kò ní sẹ́ni tó máa wọṣọ hmm? kò ní sẹ́ni tó máa wọṣọ àwọn yẹn á dẹ̀ máa làágùn hmm. ìyẹn lè kọ́kọ́ lọ́jọ́ tà ń yìí àwọn èèyàn ní ní olùrànwọ́ lọ́wọ́ kàbí káwọn kan ní òun ní ọ̀rẹ́ kan bẹ̀ kò ní sí nǹkan tó jẹ́ bí ọ̀rẹ́ kò ní sí ẹni tó jẹ́ pé olùrànlọ́wọ́ kan gbogbo èèyàn á sá lọ fúnra wọn àti sọ tẹ́lẹ̀ ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá ṣé wàá rí ẹja wa wọnú nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn lọ́jọ́ tá à ń sọ yìí ṣé wàá rí láwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ kí ọ̀nà tó dé rárá ní within those fifty thousand years ìyẹn gbogbo ni a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ fún àwọn apá kan gbogbo ẹ má gbàgbé o eléwo yìí ṣe ń pé kẹfì lọ́lọ́run bá wí gbogbo gbogbo èèyàn pátápátá ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kínní wo ò tí ì ẹ ọlọ́run wá fẹ́ sọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ ṣẹlẹ̀ yìí fún àwọn ẹlẹ́ṣẹ̀ kódà kó bá jẹ́ mùsùlùmí ó máa ṣẹlẹ̀ sí wọn fún àwọn ẹlẹ́ṣẹ̀ kọ́nà kó má jẹ́ àjẹyà fún àwọn ẹlẹ́ṣẹ̀ ni àwọn tí wọn kì í kí irun wọn déédéé àwọn tí wọn kì í kí irun wọn déédéé ẹni pé wọ́n máa ń fi irun falẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń fi irun falẹ̀ àwọn gangan ọlọ́run máa fi ìyà kan jẹ wọ́n bẹ́ẹ̀ lóye ní ilẹ̀ tá a mọ̀ sí mọ́ṣà wọ́n máa jẹ ìyà kan bẹ́ẹ̀ wọ́n ń fi irun wọn kí irun wọn déédéé now kí ni ẹ̀rí wa kí ni ẹ̀rí wa alábìsọ̀rọ̀ sọ̀rọ̀ àmì sọ fún wa pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa pé man afaso aleha ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ ẹ̀kọ́ yẹn máa dé o àti afẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rí báyìí ẹ̀rí àwọn kan tí ó máa ṣẹlẹ̀ ilé kí wọ́n la máa wà báyìí sìn kódà mi àgbógbá la máa wà ní ilé kí wọ́n báyìí kódà mi gan ilé ilé kí wọ́n mọ̀ wà báyìí sìn so ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa pé man afaso aleha kanat lahu nuwan ẹ̀ eh? وبرأنا ونجت يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برآن ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وأمان وأبا بن قلاف نعم كنا نبي سنة دي سي أبو أيوم ميامي ìyẹn mi pé téèyàn bá mọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí wàláì ó máa ní ìpayà ọlọ́mba ó máa bẹ̀rẹ̀ ọlọ́mba ìpayà ọlọ́mba máa sọ sí lọ́kàn àbí ẹ̀yìn tó ṣe pé eh, ó yẹ ọkùnrin ti di gan ni. àwọn ọlọ́mìn ni ṣẹ́rí mọ̀nkánà àmọ́ mọ́n àfàṣọ àlẹ́yìn ṣẹ́rí àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣọ́ ìrun wọn ẹ̀ ń pé wọ́n máa ń kírun sí àsìkò wọ́n máa ń ṣọ́ ìrun wọn déédéé ẹ̀ ànábì sọ̀rọ̀ sáré pé àkàrẹ̀ nàtìláwù nù wọn ọlọ́run máa pèsè ìmọ́lẹ̀ kan fún wọn ọlọ́run á pèsè ìmọ́lẹ̀ kan fún wọn wọ́n bò ánà wànà jẹ́tọ̀ yẹ́wò mọ̀ kìyàmù ìmọ́lẹ̀ yìí máa ṣe yọ lójú àyè kìyàmù fún wọn. kí ni ẹ máa dé o sóyún gbogbo wa ni ọlọ́run fún ní làákàyè gbogbo wa náà ni ọlọ́run fún ní ọgbọ́n gbogbo ọlọ́gbọ́n dẹ̀ ló wà lórí ètò yìí mo dẹ̀ jẹ́rìí pé gbogbo ọlọ́gbọ́n ló wà lórí ètò yìí tó wò wá báyìí. so anábìsọ̀ àṣà sọ fún wa pé ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé òun máa ń ṣọ́ àsìkò ìrun ẹ̀ ọlọ́run máa pèsè ìmọ́lẹ̀ kan fún lọ́jọ́ àìkíámọ̀ ẹ́ tí ó jẹ́ pé ọlọ́run máa pèsè ìmọ́lẹ̀ fún lọ́jọ́ àìkíámọ̀ yẹ́n mi pé kí ni opposite ẹnikẹ́ni tó bá ṣọ́ ìrun rẹ̀ ọlọ́run ò ní fún ní ìmọ́lẹ̀ ṣòro ẹ̀ ń tẹ̀lé wa báyìí mo mọ̀ bóyá ṣé ẹ̀ ń tẹ̀lé wa ẹ mọ̀ pé ẹnikẹ́ni tí ó bá ń ṣọ́ ìrun ẹ̀ tó ń kírun ẹ̀ déédéé ọlọ́run bá Allah máa ṣe ìmọ́lẹ̀ kan fún un lọ́jọ́ tá à ń sọ pé òkùnkùn ní gbogbo èèyàn máa wà lẹ́yìn pé akírun máa ní ìmọ́lẹ̀ kan èèyàn tó bá kírun ẹ̀ déédéé yẹn kò ní sí ìmọ́lẹ̀ fún ìtumọ̀ nìyẹn ìyẹn lè kọ́kọ́ alábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ni pé ó tún tẹ̀síwájú wa man lam yuhafiz alayha wa man lam ẹni tó bá wá ṣọ́ ìrun rẹ̀ ó ń fi irun ẹ̀ ó ń fi ṣeré kò kí lásìkò anábì sọ̀rọ̀ sọ́dọ̀ pé lam yakun lahu nurun ọlọ́run ò ní fún ní mọ́lẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí lam yakun lahu nurun wala burhan ọlọ́run anábì ní ọlọ́run ò ní fún ní ìmọ́lẹ̀ ní àsìkò tá à ń sọ yìí inú òkùnkùn náà ló náà ẹ rí i pé mùsùlùmí ni ṣùgbọ́n ó ń fi irun ṣeré kò kírun kò ṣọ́ irun Allah anabi ni yuhafiz aleha lam yakun la onura lam yuhafiz aleha ẹni tó bá kírun ẹ kò sọ irun ẹ ọlọ́run ò ní fún ní ìmọ́lẹ̀ lásìkò tá à ń sọ yìí ẹ ọlọ́run wa ni anabi wa ni wàlá buru àná kódà ọlọ́run ní fún ní ẹ̀rí kò sẹ́rí fún ọlọ́run anabi wa ni wàlá ẹ̀nà jàtò kódà kò ní là kò sí bóun máa ṣe là lọ́jọ́ tá à ń sọ yìí ìwé tánàbí wa ni ẹnìkan ní láwọn èèyàn kẹ́tì ẹ̀ ti parun nìyẹn kò sí anabi ni kò ní ní salvation tó yẹ pé mùsùlùmí gbọ́dọ̀ máa kírun mùsùlùmí tẹ́ bá mọ̀ tó bá kírun ẹ sọ fún pé kó máa kírun because ọjọ́ yìí kò ní là anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wá sọ ń pé anábì tó látọ̀ yẹn wá káàní yẹ́wò mọ̀ kì í ẹ mọ̀ mọ́ àkọ̀rú náà ọlọ́run máa fi ṣẹlẹ̀ yìí olùgbàgbọ́ dúdú ni o kò kọ́ ń kírun ni o ọlọ́run máa fi ọlọ́run máa kó mọ́ àwọn tó máa kó mọ́ kọ̀ọ̀rún gbọ́dá mọ́ ẹni tí ọlọ́run parun nílé ayé tó burú tó lòdì sára ọlọ́run máa fi àwọn tó ń kírun yẹn pẹ̀lú wọn wà fìràn áhùn ànábì ní pẹ̀lú fìràn áhùn náà ọ̀dọ̀ àwọn fìràn tí mi ẹgbẹ́ àwọn fìràn ló máa wà àwùjọ wọn ló máa wà wà àmánà pẹ̀lú wà àmán wà àmán wà ọba bíi nìkan láàfin pẹ̀lú obìnrin bíi nìkan láàfin so ọjọ́ wọn ni ọlọ́run máa tò wọn àwọn tó ń kírun sí ẹ rò pé ọlọ́run máa tọ àwọn yẹn sí àwọn ìjọ ìjọ ìjọ ìjọ lórí àwọn nǹkan tó gbé ṣe so àwọn tó ń kírun la sọ yìí àbí ok ẹ jẹ́ àtẹ̀síwájú ẹ jẹ́ àtẹ̀síwájú àwọn tó ń kírun yẹn náà ṣe wá rí ṣe wá rí àwọn kan náà wà tó jẹ́ pé nígbà tó wà nílé ayé wọ́n ń san zaka wọn àlọ́bì ní ẹ máa rí àwọn tó jẹ́ pé lọ́jọ́ tá à ń sọ yìí nígbà tó wà láyé wọn kì í san zaka ẹ mọ̀ kéèyàn tó máa san zaka ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àbí ẹgbẹ́ àwọn mùsùlùmí lànàbí ròyìn pé òun rí wọn pé àwọn tó jẹ́ pé wọ́n ń sọ sàkà ẹ wo nǹkan tí ọ̀nà máa ṣe fún wọn nígbà tó wà láàyè o ọ̀nà owó wọn wọ zaka ṣùgbọ́n àwọn ń sọ zaka ànábì sọ̀rọ̀ sàn nínú àdìsẹ̀ sallallahu alayhi wa ẹ jẹ́ kí ànábì sọ̀rọ̀ sàn sallallahu alayhi wa sallam torí ẹni fi ìkẹwàá sí lọ́kàn ẹ̀ ló fi ń sọ gbogbo ilé ìfura ànábì ní pé ṣẹ́rí lọ́jọ́ ìkẹ́mọ̀ wàlá yahsabana alladina ọkẹ̀ kí n tó ka yẹn anábì sọ̀rọ̀ ní lọ́jọ́ àìkẹ́mọ̀ ṣẹlẹ̀ àwọn tó kì í san zaka nígbà tí ọlá wọn bá wọ zaka anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní pé ọlọ́run máa mú ejò ejò ńlá ó máa yí ọrùn ọba ẹ̀ àwọn tó wà láyé tó ń zaka lọ́jọ́ tó ń sọ yìí ejò ńlá kan máa jáde serpent ó máa yí ọrùn wọn máa fọ́ wọn pa ìyẹn lọ kọ́kọ́ ìyẹn kọ́kọ́ ó máa anábì sọ̀rọ̀ ní ó máa crush ó máa fún ó máa fún ó máa fún títí dáǹsọ yìí fifty thousand years anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wá ka àyà kan fáwọn sàbí nígbà tó ń sọ àdìsí fáwọn sàbí anábì wá sọ àyà ọlọ́mọba tí ó fi ṣẹ̀rí ẹ̀ ọlọ́run sọ nínú kan á ní pé wala yahsabanna alladhina yabkhaluna bima atahumullahu min fadlihi huwa khayran lahum bal huwa sharrun lahum sayutawakuna ma bakilu bihi yawma qiyamati walillahi mirathu samawati wal ardi wallahu bima ta'maluna kabir ìtumọ̀ ayé yìí ni pé anábì sọ̀rọ̀ sáà ń kà un pé wala yahsabanna alladhina yafkaluna bima atahumullah anábì ní. <coughs> ọlọ́run ni ẹ lọ kìlọ̀ fún àwọn tó jẹ́ pé ọ̀hún gbogbo nǹkan ọlá tọ́nà ń fún wọn wọ́n máa ń dìbò ni wọ́n máa ń di gbogbo ọlá tọ́nà bá fún wọn ìyẹn pé wọ́n máa ń tọ́jú ẹ̀ wọ́n máa há ọ̀dẹ̀ ẹ̀ ọlọ́run ni pé ẹ lọ ìwà ànábì sọ̀sà lọ kìlọ̀ fún wọn bí máa atahumullah gbogbo nǹkan tọ́nà ń fún wọn ní ọlá min fadlihi nínú nínú ọlọ́run bá wà ó wà khayran ní gbogbo nǹkan tó jẹ́ dáadáa ọlọ́run ni bal huwa sharrun lahum bal huwa sharun aburú mà ló máa jẹ́ fún wọn lọ́jà ọlọ́jà ń sọ yìí aburú mà ló máa bá pàdé bẹ́ẹ̀ ọlọ́ni sáyé tọ́gbà kúnà máa bẹ́ẹ̀ kí ló bí ìyá ọmọ kìyàmẹ́t ọlọ́ni pé a máa mú wọn lọ́jà ìkẹ́ máa máa gbá wọn mú ọrùn wọn báyìí a máa fi kankan dì í a máa sùn kankan mọ́ ọrùn wọn lọ́jọ́ àìjẹ́mọ̀ wálé láìmí ọ̀sẹ̀ wá ti wọ́n ọ̀d ọjọ́ dàn so tó jẹ́ pé gbogbo ọjọ́ yìí ọlọ́run bá lónìí ọba tó ní sánmọ̀ àti ilẹ̀ wallahu bima ta'maluna kabir ọba tó mọ gbogbo nǹkan tí gbogbo ẹ̀dá ń bọ̀ pátápátá ṣe lè yé so yẹn pé nǹkan kan fi nǹkan kan sun wọ́n lọ́rùn máa pé kí ni nǹkan tó máa fi sun wọ́n lọ́rùn yìí wá ní pé ejò ni ọlọ́run máa fi sun wọ́n lọ́rùn ejò fún pínpín tó yẹ pé nígbà wà láyé wọn kì í zàká wọn máa yẹn ní kókó Ànábì sọ̀rọ̀ sọ́nà ó sọ̀rọ̀ gan nípa àwọn tó jẹ́ pé wọ́n ń sanwó zaka wọn nígbà tí ọlọ́run bá wọ zaka Ànábì ní ewé ilé ejò yẹn máa wà lẹ́nu ọrùn wọn for fifty thousand years fifty thousand yẹn ni ó máa fi nínú àdìsí tí Ànábì sọ̀rọ̀ sọ́nà ẹ̀rí àdìsí pọ̀ lórí zaka o <laughs> zaka o ṣe kan àwàdà o ṣe ń pé lásìkò Abubakar Siddiq ọ̀dẹ̀ àná nígbà táwọn mùsùlùmí fẹ́ ya nígbà wọn ní sọ zaka Abubakar Sadiq fẹ́ ó gbóògùn ni kò ṣe pé ó fẹ́ gbóògùn tiwọn ó gbóògùn tiwọn ni ẹ mọ̀ pé nínú ogun ṣe àwọn ìmí máa bá bẹ̀ lọ ó gbóògùn tiwọn because ó mọ gravity kí àwọn mùsùlùmí ya nípa wọn ní sọ sàkà ó ti mọ gravity ẹ lọ́jà ìkí àmọ́ tó ó tètè kí wọ́n lọ ó tètè fà sẹ́yìn pé ah tẹ́ bá ní ẹ̀ ní sọ kàtà á máa gbóògùn tì ni ah ẹ fẹ́ kó bá alọ́dọ̀ ọlọ́run bá ńlá ọ̀bọ̀lá so anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tún máa sallallahu alayhi wa sallam anábì ní ẹnikẹ́ni one hundred àmọ́ gold ẹni tó bá ní gold àti silver kò wá yọ zaka nínú gold àti silver tó níyẹn o anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni pé lọ́jọ́ àìkíámọ̀ ọlọ́run máa mú iná iná àmì abọ́ kan láti inú iná a máa mú abọ́ kan láti inú iná abọ́ yẹn ti gbóná nínú nínú iná o ẹ anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni abọ́ yẹn ọ máa fi sí ọ máa fi sí wájú orí ẹ̀ wájú orí ẹ̀ ó dẹ̀ máa fi sí ẹ̀yìn ẹ̀ kó máa jó onítọ̀hún mùsùlùmí náà sọ yìí o àwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí tó ń yọ zakari o kó tó máa ṣẹlẹ̀ sáwọn nìyẹn ànábì ni ele máa continue ele máa máa ṣẹlẹ̀ sí ẹni yẹn for fifty thousand years tí ọ̀nà máa fi dé hmm, ṣẹ́yìn bí àwọn kan tó máa ṣẹlẹ̀ tí ọ̀nà máa fi ọ̀nà wò dídé o <clears throat> ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tún sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ní làkúmí wọ́n ní àwọn ní làkúmí wọ́n dẹ̀ ní àwọn ẹranko bíi bíi bí àwọn tí wọ́n ti máa ń pa kíni bí àwọn ẹran ẹran góòtì kíni mo kíni ọdẹ ní ràkúnmí ṣùgbọ́n wọ́n yọ zaka nínú àwọn nǹkan tán nìyẹn anábì ni wọ́n ní ràkúnmí wọ́n ní ẹran ṣùgbọ́n wọ́n yọ zaka nínú ẹ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ni lọ́jọ́ ìkẹ́mọ̀ àwọn tó ń ṣe eléyìí àwọn tó ń ṣe eléyìí ọlọ́run máa ní pé kí wọ́n ọlọ́run máa ní pé kó fi ẹ̀yìn wọn lélẹ̀ ìyẹn pé wọ́n máa lie flat hmm. allah akbar kí allah kó jọ kí ó dáàbò bò wá lọ́jọ́ tí à ń sọ yìí ló fi hàn pé a gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ o nǹkan tó yẹ ká máa tẹnu mọ́ ni o because tí èèyàn bá ti kúrò nílé ayé ń bí ó lọ ń jóde àìkíámọ̀ ni o tí èèyàn bá tí èmi bá ti lọ báyìí àìkíámọ̀ ló ń retí o hmm. ọlọ́run máa ní pé àwọn ilé yìí ẹ mú ẹ̀yìn wọn kẹ́ láyé flat kọ́ dùbúlẹ̀ kọ́ láyé flat ànábì ọlọ́run máa ní ọlọ́run máa revive àwọn ẹran tí wọ́n ní láyé tó ń yọ zaka lórí yẹn ọlọ́run máa fún àwọn ẹran yẹn lẹ́mìí padà wọ́n máa ní káwọn ẹran yẹn kọ́ máa tẹ̀ kọ́ máa tẹ̀ wọ́n lẹ́yìn kọ́ máa tẹ̀ wọ́n lẹ́yìn kọ́ máa tẹ̀ wọ́n lẹ́yìn ẹ́ pẹ̀lú egungun wọn pẹ̀lú gbogbo ìkíni kódà ọlọ́run nínú àwọn ìgbà wọn mi àwọn olùmọ̀ ní pé ọlọ́run máa fún wọn ní kíni èwo ẹran yẹn ọmọ àwọn gbogbo ẹ máa wà ń bẹ ọmọ máa gún wọn ọmọ máa gún wọn ọmọ máa gún wọn because wọn yan zaka lórí àwọn ẹran yẹn nígbà tó wà ní ilé ayé àdébí sọ̀rọ̀ sani eléyà máa tún lọ sí like ìyá tí wọ́n ní for like fifty thousand years Allahu Akbar ìyẹn lè kọ́kọ́ ìyẹn lè kọ́kọ́ àdéhùn náà kàn tún wà tánúbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹnikẹ́ni tó bá kú o ẹnikẹ́ni tó bá fi ayé lẹ̀ o tó yẹ pé nígbà tó ń wá fi ilé ayé yẹ ó ti ó ti ó ti pawó bíi <laughs> àwọn bá ní èèyàn ti pawó ó ti ó ti mọ́lẹ̀ gan ó ti mọ́lẹ̀ gan pé ó ti kó kó kó kó jẹ owó ti pọ̀ nínú gan nínú pa kò ànábì ní ọlọ́run lọ́jọ́ ìkẹ́mọ̀ ejò ńlá ejò ńlá kan máa jáde nínú ejò ńlá yìí ó máa ní bíi bíi bíi dọ́ọ̀tì méjì kan níbi orí ẹ̀ ejò yẹn máa ní dọ́ọ̀tì bíi méjì lójú ẹ̀ wọ́n ní ejò ńlá yìí máa máa tẹ̀lé arákùnrin tó ń yọ tó ìfowó tó yọ zàkà nígbà tó wà láyé ah, ẹ̀rọ àgbẹ̀ máa pé ta ni ìwọ mọ kí ni ta ni ìwọ ejò yìí kí ló fẹ́ kí ni nǹkan tó fẹ́ ẹ̀ èjò àwọn aṣọ fún arákùnrin pé èmi máa ní òun ó ti gbàgbé mi ni èmi ní nígbà tí mo wọ̀ láàyè èmi ní gbogbo ọlá ẹ gbogbo owó ẹ gbogbo nǹkan ìní ẹ tó ò wá yan zaka nínú omi ẹ ò fi ò yan zaka èjò yẹn àjà máa le ó máa le ó máa le títí títí tí ó máa fi èjò yẹn fi ṣánwó ẹ jẹ so so nínú ẹgbàá wà lọ mí wọn ní èjò yẹn máa lé arákùnrin yìí ó máa lé arákùnrin yẹn so nígbà tí ẹjù yẹn tó bá fẹ́ yá dé ibi tá arákùnrin yẹn wà tó bá ti fẹ́ gbámú arákùnrin yẹn máa mú ọwọ́ méjì ẹ̀ ọ́ máa fẹ́ fi di ejò ẹnu ejò yẹn mú láti bi méjèèjì ẹnu ẹ̀ ẹ́ tòyìn pé gbogbo ọlá yẹn gbogbo owó tó kó jẹ gbogbo ẹ̀ wà nínú ejò ó máa máa rí báyìí ó máa wò pé kóun yọ àwọn owó yẹn kùn bẹ́ẹ̀ kóun fi lè sá lọ kó má máa disturb òun tó bó bá ṣe mọ́wọ́ ẹ̀ méjèèjì síbi ejò yẹn ejò yẹn kò tọwọ́ ẹ̀ mọ́lẹ̀ ni ó kàn máa ṣànṣẹ́ ó máa ṣànjẹ́ ní ọwọ́ ó máa ṣàn jẹ ní ọwọ́ ẹ ó dẹ̀ tún máa ó máa nínú ẹgbàá rẹ ó máa gé gbogbo ọwọ́ ẹ̀ jẹ pẹ̀lú gbogbo ara ẹ̀ pátápátá jẹ so àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ fáwọn tó jẹ́ pé wọn ò sanwó zaka wọn nígbà tí wọ́n wà láyé ọ̀fi zaka falẹ̀ hmm. so láti di zaka mú ẹ mùsùlùmí náà tẹ́ ń gbọ́ mi nǹkan ìwọ ni o nǹkan tó dáa ni o kò ń ṣèṣe kékeré o ṣé gbogbo nǹkan tá a kà yìí nǹkan tó máa ṣẹlẹ̀ sáwọn ìdání tó jẹ́ pé wọ́n ń san zaka wọn so kí ó máa fà kí ẹ̀dá máa ń san zaka nígbà tó mọ̀ pé gbogbo nǹkan tó bá lè kọjá kójọ nílé ayé nǹkan bíntín ni wàmán àyàtì dúnìá ìlàláhù wàláhìbùn náà tún ní kí ló wà nílé ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀ àbí eré so nígbà tí wọ́n mọ̀ pé nǹkan ayé fúyẹ́ gan ayé fúyẹ́ gan tó tó o bá tún wá ń kówó jẹ tó ń yọ zaka yẹn kò ní sí nínú owó yẹn gan láti ilé ayé ò ní rí nínú owó yẹn ẹ bẹ́ẹ̀ náà ni pé tó bá téèyàn bá tún wá fi ayé ilẹ̀ wọ́n máa tún lọ fèsì àwọn punishment ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí náà ẹ jẹ́ àfihàn ẹlẹ̀ àwọn oní tó ń sọ sàkáwọn yẹn ẹlẹ́kẹta àwọn tó máa jẹyà lọ́jọ́ tí à ń sọ yìí nílẹ̀ masha òun náà ni àwọn onígbéraga ah ṣé àwọn tó máa ń jẹun lójú gan ìyà wà fún wọn ìyà ń bẹ fún wọn àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣègbéraga nílé ayé tí àwà yìí ṣe rí ìyà tí wọn ìyà tí wọn náà kéré ìyà wọn kéré anabi sọ̀rọ̀ sálàm ó sọ ó kì wá lọ ní pé ká sá fún níní ìgbéraga àbí máa sọ pé a jẹ́ nǹkan kan ẹ mọ̀ ó ti kọ́mọ̀ láwùjọ wa lé ní wọn kì í kí àwọn máa ní ìgbéra kọ́ máa wọ àwọn àwọn jẹ́ nǹkan kan hmm. ṣẹ̀rí àwọn kìíní ó máa ń fa kéèyàn di ẹni yẹpẹ lọ́jọ́ àìkẹ́mọ̀ ni wọ́n lọ́ máa yẹpẹ yẹn láti sọ fún yín pé ó máa jẹ́ nǹkan kan àwọn ohun pé ó jẹrà lójú náà pé òun jẹ́ nǹkan ọlọ́run á máa yẹ pé lọ́yà ìkẹ́mọ̀ pé ìwọ ìwọ bíi ti bá ò jẹ́ nǹkan kan so anabi sàn sàn ó kì wá lọ ẹ pé èèyàn ọmọdé rẹ máa ṣe ìgbéraga ní ayé bí nínú àdìs wò kí ni ẹ̀rọ àdìs anabi sàn sọ fún wa pé ẹnikẹ́ni ẹnikẹ́ni miss kọ́lá zaot ẹnikẹ́ni tó bá ní kíbrì tó kéré bíi bíi bíi báwo máa ṣe sọ bíi bíi bíi seed àwọn bí sì ṣe kéré tó yẹn ẹni tó bá ní ìgbéraga atom of ìgbéraga nínú ọkàn ẹ̀ tó wá kéré bí ẹnu gbé ẹ pé ẹ kò mú bóyá bí síìdì kékeré ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ náà pé ó máa wá àmì ó máa ọlọ́jà ìkẹ́mọ̀ ẹni yìí kò ní gbóhùn kò ní gbóhùn àìjọ náà ẹ̀ ń pè ọlọ́run máa gbé jìnnà sáà ìjọ náà ọlọ́run ò ní dẹ̀ ní ọgbà ìdẹ̀ra torí ọgbà yẹn òun ṣe fún àwọn onígbèraga ẹ̀ ń láyè kéèyàn tètè yẹpẹra ẹ̀ kéèyàn mọ̀ kóhùn jẹ́ kankan ló jẹ́ àwọn èèyàn kó yẹpẹrẹ ló jẹ́ ọlọ́run kó yẹpẹrẹ kó wo òun jẹ́ kankan òun ní kankan owó kódà tó bá lówó tó náà gbèsè ọlá fún kó tètè yẹpẹrẹ ẹ̀ <laughs> torí kíni torí pé ó fẹ́ wọ náà ìjọ torí tó bá yẹpẹrẹ ẹ̀ anábì sọ̀rọ̀ pé pé ọlọ́run bá ò ní mú wọn náà ìjọ ó dáa kò ní gbóhùn àìjọ náà ṣebí wọn là ń sọ kò ní kẹ́ pé kò ní súnmọ́ àìjọ rárá so mùsùlùmí náà lélẹ̀ àdìs ah, àìmí náà wá tí anábì sọ̀rọ̀ lọ́yọ̀ sọ̀rọ̀ kí àwọn sísítà wa ti rọ darapọ̀ mọ́ sí sista àbí ṣé brọ́dà wa ni ọ̀dà brọ́dà Zakaria Mustapha mm, Zakaria mo kí yín dáadáa so nínú ẹ̀rí mi ta tún ní anábì sọ̀rọ̀ sani pé nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ni pé yọ̀ṣàrò mutakabbiruna yawma qiyamati amsala dahr amsala dahr fi suwari rijali anábì ní ṣẹlẹ̀ àwọn onígbèraga ṣẹlẹ̀ àwọn onígbèraga ọlọ́run máa kó wọn jọ ọlọ́run máa kó wọn pọ̀ ní ọjọ́ àìkíámọ̀ ọlọ́run máa kó wọn papọ̀ lọ́jọ́ àìkíámọ̀ ní gẹ́gẹ́ bí ọlọ́run máa sọ wọ́n di ọlọ́run máa ṣẹ̀dá wọn bí àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n máa wá kéré bíi èèrà tí wọ́n lámọ́ èèrà bí àwọn bí sáìsì àwọn onígbèrè ẹ̀ka máa ṣe rí nìyẹn allah akbar bí ọlọ́run máa ṣe limilate wọn nìyẹn bí ọlọ́run máa ṣe fà wọn wálẹ̀ nìyẹn bí ọlọ́run máa ṣe yẹpẹ tí gbogbo yẹn máa wọ̀ pé ah ẹni yìí ò ṣe wá gẹ báyìí anabi sọ̀rọ̀ sàn ní pé àwọn onígbèraga lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́run máa sọ wọ́n di èrà ọlọ́run máa sọ wọ́n di èrà tó jẹ́ pé máa rìn nílẹ̀ lẹ́bàá yìí táwọn èèyàn máa <laughs> subhanallah anabi sọ̀rọ̀ sàn tún ní pé àwọn èèyàn máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ tó máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ because ọ̀hún kọ́ àwọn jẹ́ nǹkan kan nílẹ̀ ayé ọlọ́run dẹ̀ wò pé ah, ilé ayé ilẹ̀ tèmi ni èmi ni mo jẹ́ nǹkan ó gbọ́dọ̀ ní ìgbéraga ṣe ní ìgbéraga ẹ̀wọ́ náà bá ní kò sí bí ọ̀nà bá lè kẹ́ ẹ tó o kò sí ipò tó ọ̀nà bá lè gbé ẹ sí tó bá lọ ní ìgbéraga o anábìsọ ara sani pé ọlọ́run máa ń sọ gbogbo àwọn onígbéraga nílẹ̀ ayé bí ọlọ́run máa kó wọn papọ̀ ọlọ́run máa sọ wọn di èrà táwọn èèyàn máa tẹ̀ mọ́lẹ̀ èèyàn dẹ́ ni wọ́n subhanallah so ẹ̀rí wa náà nìyẹn yọ ṣáàrò mọ̀tàkàbẹ̀rù náà yawma qiyamah amsala dábì fi suwari ìjà ọlọ́run anábì ní lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́run máa kó gbogbo àwọn olùgbéraga ọlọ́run máa kó wọn pọ̀ ọlọ́run máa sọ wọ́n di ẹ̀rà tọ́run ní táwọn èèyàn máa fẹsẹ̀ tẹ̀ fáwọn èèyàn máa fẹsẹ̀ tẹ̀ tó yẹ pé àwọn onígbéraga máa wò pé àwọn jẹ́ nǹkan kódà wọ́n máa fi àwọn ọkọ̀ tó ń jẹ́gun hàn pé àwọn àlè ṣe lè àwọn alákájú ẹ̀ àwa la ní parapa ẹ̀ àwa la lè sọ tàbá sọ̀rọ̀ ọ̀bọ̀ bí ayomi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn kìnìyẹn ìwọ ni nínú Islam o Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní Islam ìfẹ́ ká yẹpẹ̀ ká mùsùlùmí kọ́ ní mùsùlùmí báyìí kọ́ máa fi yìí pé ah, ẹni ẹni yìí ó humble bàjẹ́bàjẹ́ ah, kódà tẹ́ bá ń bá sọ ó wà humility humility ẹ̀ ó pọ̀ gan-an ìyẹn ló ń jẹ́ mùsùlùmí kọ́ máa ń pé mùsùlùmí kan tẹ̀ lè gbá sọ̀rọ̀ kò sí nǹkan tó yẹ pé tẹ bá bá pàdé ó máa gbéra ga ẹ̀ lè ẹ̀ lè bá lò kán ẹ mọ̀ àwọn ìkọ́ yín níbẹ̀ anábì ní kò dá o kò dá fún ọlọ́jà ìkẹrùn tó yẹ pé ọlọ́ máa sọ àwòrán wọn di ẹ̀rà tó kí gbogbo àánú yẹpẹra wa káàárọ̀ ìpara hmm, wa nínú ẹ̀rí mi ìtàtú ni òun náà ní pé anábì sọ̀rọ̀ sára pé àwọn onígbéraga ọlọ́run Allah Rabbul Alamin máa pè wọ́n pẹ̀lú orúkọ tí ò dá orúkọ tó jẹ́ pé orúkọ tí gbogbo èèyàn kórìíra jù láti jẹ́ òun ni ma máa fi máa pe onígbéraga yáá fúlàn yáá fúlàn wọ́n máa sọ lórúkọ kan tó jẹ́ pé òun gan kórìíra ẹ̀ the worst of name náà máa fi pe onígbéraga lọ́jọ́ àkíyàmọ̀ ẹ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ni pé òun dẹ̀ ló máa jù wọ́n máa jù nínú àwọn èèyàn bẹ́ẹ̀ pé ọlọ́run máa sọ di ìdàkudà ọlọ́run máa sọ ti ga àti nípa ọlọ́run àwọn mìíràn ní pé àwọn tó jẹ́ pé wọ́n máa ní pé èmi ni ọba ọba àwọn ọba àwọn kan bẹ́ẹ̀ yẹn kò dá o so àwọn olóògbéraga ni àwọn ẹlẹ́ṣẹ̀ rẹ̀ tó ń gbéraga nílẹ̀ ayé so àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń kà yìí ẹ̀yẹ́ a máa take note kó náà pé àá máa máa sá fún so àti mọ̀ pé eléyìí eléyìí eléyìí ìyà èrè eléyìí ìyà èrè eléyìí ìyà náà nínú ẹ̀ṣẹ̀ tá a tún máa sá fún ó náà ní pé Ànábì sọ̀rọ̀ sára ní ọjọ́ yìí ẹ̀ máa ráwọn tó jẹ́ pé olùmọ̀ ni wọ́n wọ́n nímọ̀ ẹ gbọ́ olùmọ̀ ẹ̀sìn ni wọ́n ní mọ̀ nípa ẹ̀sìn ẹ ṣùgbọ́n ẹ máa wá rí wọn lọ́jọ́ ìkẹ́mọ̀ tí ọlọ́run máa fi iná sí wọn lọ́rùn iná wà níbi ọrùn wọn báyìí àwọn olùmọ̀ mùsùlùmí ni wọ́n ọ̀dẹ̀ nímọ̀ nípa ẹ̀sìn lọ́jọ́ yẹn àdúgbò ẹ máa rí wọn ọ máa fi iná sí wọn lọ́rùn kí ni wọ́n ń ṣe ọ̀yà ẹja àwọ̀bẹ̀ náà. àdúgbò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa pé an abi òrẹ́rẹ́ ta ọ̀dẹ́ la ánú Abu Hurairah ló gba ẹlẹ́ wa ó ní kọ́lá kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam anábì sọ̀rọ̀ sọ́nà wí báyìí pé man suhila an ilmin alima o ẹnikẹ́ni ẹnikẹ́ni tí wọ́n bá wá sóde tó bá bẹ̀rẹ̀ nípa ìmọ̀ kan lọ́dọ̀ yẹn wọ́n wá bá olùmọ̀ yìí wọ́n wá bí ní nǹkan bóyá nípa ẹ̀sìn wọ́n wá bí ṣe wá rí summa katama o aljimari ó nígbà tó wá bí nípa ìmọ̀ ẹ̀sìn yẹn ó wá fi bò kó sọ òdodo ọ̀rọ̀ fún ọ ẹ gbọ́ dáadáa wọ́n wá bí olùmọ̀ nípa nǹkan ẹ̀sìn o àfà bí àwọn kìíní ṣe ǹjẹ́ kìíní ó wá mọ̀ ó nímọ̀ yẹn ṣùgbọ́n wọ́n á fi bò kó sọ fún wọn àbí ó sọ fún wọn ó fi òdodo bẹ̀ bò nǹkan mí ló gbé jáde anabi wa ni anabi wa ni yawm ọ̀rìnjì mọ yawm al-qiyamah ṣé wá rí tó bá ti di ọjọ́ ìkẹ́mọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa wọ ní aṣọ ẹ ọlọ́run máa wọ fún láṣọ ẹ̀wù kan láti inú náà ẹ pé aṣọ yẹn á ti gbóná ó máa ti gbóná gan ó máa gbé jáde òun náà máa fi bo bo ara olùmọ̀ yẹn tó máa máa jó máa jó ó máa jó because kí ni nígbà tó wà láyé ìmọ̀ tó yẹ kó fi kọ́ àwọn èèyàn ó bò ó ó máa pé gbogbo èèyàn tó bá kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ máa ṣe dáwà o ẹ̀kọ́ dáadáa ẹni tó bá kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam tó mọ̀ nípa ẹ̀sìn Islam òun náà gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe dáwà yẹn lè kọ́kọ́ tẹ́lẹ̀ mi máa béèrè ní béèrè lọ́wọ́ ẹ̀ nípa nǹkan ẹ̀sìn wọ́n mọ̀ kó òdodo líle ó wá mọ̀ òdodo yẹn fi bò ànábì ní ẹ̀wò táwọn máa fi wo àwọn ará bíi ẹ̀wò kan láti inú iná ni látàrí irun náà kódà nínú ọgbà mi ànábì sọ̀rọ̀ sọ́nà ẹ̀ ń pè tẹ́lẹ̀ wọ́n máa fi nǹkan kan dín láti inú náà wọ́n máa fi wọ́n máa fi so gbogbo ọ̀hún ẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ọdúnmọ̀ nìyẹn àmì ìyà tí àwọn máa jẹ náà nìyẹn tó yín pé ọlọ́run bá ò ní bá ẹni náà kò ní bá sọ̀rọ̀ cause ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ní ìmọ̀ yẹn hmm, Allah akbar ìmọ̀ ni ọlọ́run náà níbi sàrọ̀sàrọ̀ wá sọ fún àwọn èèyàn ní ilé ayé mi tó dájú máa ní ìmọ̀ tó máa fi bò tó máa fi òdodo bò yẹn ẹ mọ̀ kó máa tọ́ sí yẹn ni kí ni èrè wà الله الله سبحانه وتعالى سألني القرآن يقول إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك من يقولون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزاكيهم ولهم عذاب عليم nínú ayé Qur'an ulaika alladhina ishtaru dalalatan bil huda wal azaba bil magfiratin fama asbarahum ala an-nar nínú ayé yìí ọlọ́run sọ nínú ayé yìí pé nínú sọ́ọ̀tù bákà ọ̀rọ̀ ayé one seventy four ọlọ́run fún wa pé ṣẹ̀rí àwọn innal ladina dájájú àwọn tó jẹ́ pé yaktumuna ma anzalallahu minal kitab tó fi òdodo tí ọlọ́run bù ẹ pé wọn ò kọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ tún ìyẹn lè kọ́kọ́ wàyè tẹ̀wù nàbí ìtàmánà kọ̀nìlà wọ́n ń ta ọ̀rọ̀ náà ba fún fowó ṣókí owó tó nítumọ̀ owó tó nítumọ̀ wọ́n máa ta ayàwó náà ba fún àwọn èèyàn ẹjẹ ìtumọ̀ ibi sí àwọn àwùjẹ ẹjẹ mọ àwọn kìíní wá sí àwùjẹ tàwa lẹ́yìn olóòfà pé àwọn àfáà mi wà tó jẹ́ pé ọmọ òdodo ọ̀rọ̀ ọmọ òtítọ́ ọ̀rọ̀ ọmọ ìṣẹ̀rẹ́ ọ̀rọ̀ bá ọmọ ọ̀kọ̀tọ́ lọ́n sọ ṣùgbọ́n torí nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ olówó àbí pé bóyá gbajúmọ̀ kan lọ́ wá lọ́jà àwọn èèyàn wọ́n máa gbé nǹkan kan jáde látara wọn lọ́rùn pé kí ni lọ́ gbé jáde yẹn ẹ ó tako nǹkan tó lọ́n bá sọ ó lòdì sí nǹkan tó lọ́n bá sọ ọ̀tọ̀ ni ọlọ́run bá sọ ọ̀tọ̀ ni anábìsọ̀ ọ̀sọ̀ làwọn gbé jáde torí bóyá kí wọ́n wà láwùjọ olówó àbí wọ́n fẹ́ gba bájúmọ̀ kan àbí wọ́n bá àyìnkan jà ẹ mọ̀ pé owó ń ṣẹlẹ̀ sí ẹ̀rọ mi máa kórè àwọn èèyàn kan tó yọ ìkórè atọ́ nìyẹn wọ́n máa fẹ́ máa ba gbogbo ẹ̀sìn ọ̀nà bàjẹ́ ba súnà jẹ́ ba kó báwo ó ṣẹlẹ̀ dáadáa ọlọ́ni pé eléyìí ò fúyà lọ́jọ́ àìkíámọ̀ ó yẹ jẹ́ tó fún yín ọlọ́ni iná lẹ́dí iná yẹ tó mú nà ṣẹlẹ̀ náà tó jẹ́ pé wọ́n máa ń fi ìwé àwọ̀ wọ́n máa fi bò mọ́ anzalallahu min alkitab lórí àwọn kan tó nínú àyà nínú Qur'an ẹ eh, wayashtaruna bihi thaman àbí wọ́n ń ta ní owó qalilan gbọ́ngú ọlọ́ni ulahika ma yaquluna fi butuni ọlọ́ni lọ́jọ́ àìkíámọ̀ wọn á tún ṣe lè wọn ò tí gbé nǹkankan mi kọjá ń pé iná ló ń gbé mi sínú ikùn ọlọ́ni pé iná ni wọ́n ń gbé mi fi butunihim ilan nar iná ló ń gbé mi sínú ikùn yẹn eh, wala yukallimuhumullah hmm, ṣé wọn tún ṣe léyìí ṣe lẹ́yìn tó ń ṣe lè ọlọ́run ní pé ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ ìkẹrùn ọlọ́run ní òun ò ní bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ ìgbéǹde ìyẹn lè kọ́kọ́ ọlọ́run ní wàlá yuzakihim ọlọ́run ní òun ò fún ọmọ wọn wàlá yuzakihim òun ò fún ọmọ ọlọ́run ní walahum azabun alim ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ń bẹ fún wọn lọ́jọ́ tá à ń sọ ọlọ́run á kà á lọ ọláìka lẹ́dínà ìsítáwò tọ́lá lẹ́tàbílẹ̀ ọ̀dà àwọn eléyìí ni wọ́n ra ìṣìnà wọ́n ta ìmọ̀nà wọ́n fi ra ìṣìnà ó yẹ ẹjọ́ ọ̀nà kan lọ́wọ́ tẹ́lẹ̀ àbí wọ́n mọ wọ́n mọ nǹkan tó right ṣùgbọ́n nǹkan tó ìfẹ́ inú wọn làwọn ń gbé jáde <laughs> allah akbar allah akbar ó dẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa láwùjọ ẹ́ àwọn nǹkan tó right nǹkan tó àwọn máa gbé jáde ẹ́ àwọn nǹkan bíi nǹkan kan àbí àwọn wọ́n wọ́n ta wọ́n ta ìmọ̀nà wọ́n fi ra ìṣìnà ẹ ọlọ́ni wa azaba bi magfiratin àwọn eléyìí tá à ń sọ yìí ìyà ń bẹ fún wọn faman asibara um alẹ́ náà ẹ wọ́n ti ọlọ́ni wọ́n wá ṣe sùúrù lórí pé ọ̀fẹ́ wọ náà yẹn gangan iná tó yà sọ yẹn ọ̀fẹ́ wọ gangan ni wọ́n ṣe sùúrù lórí ẹ̀ ọmọ àrírí náà yẹn wọ̀ so àwọn eléyìí ni àwọn tí wọ́n nímọ̀ tó jẹ́ pé wọ́n ń bò mọ́lẹ̀ àbí wọ́n nímọ̀ wọ́n mọ̀ pé káwọn má sọ òdodo káwọn ń parọ́ torí bóyá ìkórìíra kan àbí wọ́n ti kíní wọ́n ta gbogbo ìmọ̀nà wọn bóyá wọn lówó àbí hàn kíní ọlọ́run ní pé iná ni àwọn pípé máa lọ́ gbé mi sínú ikùn wọn àwọn olùmọ̀ nìyẹn ẹ̀yẹ́ wá fi tàwọn olùmọ̀ lẹ̀ àwọn nǹkan náà wà tó jẹ́ pé ọlọ́run sọ̀rọ̀ wọn àwọn eléyìí wọn ò fi bẹ́ẹ̀ ní ìtumọ̀ náà lọ ní pé ọ̀lẹ ni wọn ọ̀lẹ anábìyẹn máa ṣé àwọn tá n ka yẹn àwọn tó máa wà nílẹ̀ náà lóríṣiríṣi àwọn lè náà wọ́n máa ẹ máa rí wọn nílẹ̀ yẹn nílẹ̀ Marshal àwọn lè ọ̀lẹ ni wọ́n ṣùgbọ́n wọ́n ní ìgbéraga pẹ̀lú ọ̀lẹ yẹn wọ́n rẹ̀ wọ́n kò ṣe pé ọ̀nà lọ títí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹ máa rí wọn wọ́n tún gbéraga pé wọ́n ní kọ̀ọ̀kan náà ẹ mọ̀ pé ó wà nowadays náà pé ẹni tó náwó tó náà máa lọ kun gbogbo nǹkan táwọn olówó ń kù tó máa ṣakún pé òun ní nǹkan ọ̀lẹ ni ọ̀lẹ ni wọ́n ṣùgbọ́n wọ́n tún gbéraga pẹ̀lú kíni àkínlẹ̀ wa àdìsí kan láti ti abuza abuda ọ̀dẹ́la ánú ó ní ó ní ẹnìkan no kí tó lọ sáwọn yẹn nínú àdìsí ó ní ànábì ó ní ẹnìkan tó ṣe pé òun ló ní ọlá jù nílé ayé ń bí nígbà tó wà láyé ó ní owó gan ó ní owó gan ní ilé ayé bí o àwọn tó jẹ́ pé wọ́n ní owó wọ́n ní ìtumọ̀ wọ́n ní ọlá wọ́n ní nǹkan oríṣiríṣi ní ilé ayé bí ṣùgbọ́n lọ́jà ìkíámọ̀ àwọn ni wọ́n máa ní ẹ̀san tó kéré jù ẹ pé ọ̀gbọ́n nínú àwọn olówó ní ilé ayé bí lọ́jà ìkíámọ̀ àwọn lọ́ máa ní ẹ̀san ẹ̀san tọ́nà máa san ó máa kéré in numbers àfi àfi ó wá ní <laughs> àfi àwọn tó jẹ́ ń pé àfi àwọn tó jẹ́ ń pé ẹ wọ́n náwó yẹn lójú ọ̀nà ọlọ́run bá wà mo kí àwọn bẹ́dà wa Zikrullah Ọmọ́tọ́yẹ Muhammad akib kí ọ̀nà bàrùn kí àti àwọn bẹ́dà Zakaria Mustapha kí ọ̀nà bàrùn àti ẹ̀yin náà tẹ̀ ń wò wá. sọ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa pé ṣe lọ́jọ́ ìkẹ́mẹ́ máa ń àwọn kan tó jẹ́ pé olówó ni wọ́n nígbà tó wà nílẹ̀ ayé bí ṣùgbọ́n ẹ̀sùn wọn ò ní pọ̀ rárá àfi àwọn tó jẹ́ pé wọ́n ná owó tó yẹ náà fún wọn yẹn wọ́n ná lọ́tún wọ́n ná lọ́sìn wọ́n ná ọlọ́run ní ànábì ní ọlọ́run ò ní fún ọ lẹ́sàn-án lọ títí bẹ́ẹ̀ lọ́jà ìkẹmọ́ wọn ò ní lẹ́sàn wọn ò ní nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run kasi lẹ́yìn ọlọ́run fún ọlọ́run bọ̀ àṣírí àwọn èèyàn tó eh, kẹ́rin náà mẹ́lẹ̀ kẹ́rin míì náà máa lọ rò pé èmi ò ń ṣe olówó wọn náà lè ní nǹkan kan tó lè ná lójú ọ̀nà ọlọ́ba tó yẹ kó ná tó ná alábìyẹn sọ pé àwọn ọlọ́run ẹ̀sùn wọn máa kéré jù lọ́jọ́ náà sọ yìí ẹ̀sùn wọn kéré gan because wọn ò náwó yẹn lójú ọ̀nà ọlọ́ba ọlọ́run dé sọ ní okùn láti pé ẹ̀ńtánsù ó láàyè àṣọ okùn ẹni tó bá àwọn ẹ̀sìn mi ọ̀nà bá lọ́wọ́ o mélòó mélòó olówó tó jẹ́ mùsùlùmí ló ń ran ẹ̀sìn ọ̀nà bá lọ́wọ́ èrè mélòó tó jẹ́ mùsùlùmí ló ń ṣe dáwà pẹ̀lú owó ẹ̀ àní pé kóun wá jókòó jó sí kínní lóyìn lóhùn mélòó ló ń náwó sínú dáwà ọlọ́run bá pé mo fẹ́ kẹ́ẹ̀sì mi máa kẹ́ẹ̀sì ọlọ́run bá máa máa improve ó kéré numbers ó kéré gan-an ní numbers ọlọ́run pé àwọn tó máa wà ní àjẹmọ́ wọn ò ní nẹ̀sán àfi kékeré àfi àwọn tó yẹ pé tọ́lọ̀ máa da ọ̀nà máa dá àwọn olówó ilé ìṣàlẹ́ṣà òun náà àwọn olówó kan tó jẹ́ pé nígbà tó wà láàyè wọ́n ń lówó yẹn lọ́ọ̀tún wọn ló sì wọ́n wájú wọn lẹ́yìn wọn lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọ̀dẹ̀ máa fi ń ṣe dáadáa wọ́n máa fi ń ṣe dáadáa ẹ̀rí wá kejì òun náà ni pé àwọn ìṣòro sáré ní pé ẹnikẹ́ni àwọn tó jẹ́ pé máa ní ẹ̀san tó kéré jù lọ́dọ̀ ọlọ́mba lọ́jọ́ ìkẹ́mọ̀ òun náà ni àwọn tí ọlọ́run fún ní owó ṣùgbọ́n wọn ò ná lójú ọ̀nà ọlọ́mba Allah ẹ wọn ò ná lójú ọ̀nà ọlọ́mba Allah Allah ni ẹ̀san wọn máa kéré jù ẹ̀san wọn ni ó máa kéré gan ó máa kéré gan skin ẹ̀ wà nínú Quran ẹ̀ náà dé sàdékà ń sìn Allah Allah subhanahu wa ta'ala ni man kana yuridu ayata dunya. وزنتها وفي إليهم أعمالهم فيها وهم فيها لا, لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباتلوا وباتلوا من كانوا يعملون nínú ayé ẹ̀yọ́ náà ni ṣẹlẹ̀ إلا يشاني jẹ́ إلا ilé ayé pẹ̀lú ìgbádùn ẹ̀ ẹ pé olówó mélòó mélòó ló dé pé gbogbo owó tọ́lọ̀ fún yẹn wọ́n fi ń lé ilé ayé ni wọ́n dẹ̀ fi ń gbádùn wọ́n ti gbàgbé ìsìn ọlọ́run bá wa wọ́n náwó sí i ṣe é mọ̀ káwọn sàábé nígbà táwọn wà láyé àwọn náwó náwó asẹ́sì ọ̀nà bàjẹ́ ọ̀nà fi ní pé ọ̀láyíká lè ní àmọ́fẹ́rẹ́ táyà yìí ọ̀láyíká ó múlẹ̀ mọ̀fìlẹ̀ hùn nígbà àwọn ọlọ́màlà nínú sọ́ọ̀tù bá kọ́ à nígbà táwọn ní sáré kalẹ̀ ọ̀fẹ́rẹ́ táyà yìí kánà jẹ́ àwọn ti nígbà tó náà fẹ́ ròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn náà ròyìn wọn pẹ̀lú kíni nípa wọn náwó wàmí mọ ọ̀zákì náà ó ń yòó fi kú mo ti rántí wàmí mọ ọ̀zákì náà ó ń yòó fi kú so olówó ló máa níwó lẹ́ni tó ní lọ sójú ọ̀nà ọlọ́ba tí ó máa wọnú àyà yìí kò pọ́síbù ò bá jẹ́ mùsùlùmí tó bá náwó sójú ọ̀nà ọlọ́ba ò lè wọnú ọ̀láìka ọ̀láìka ah, ah, ah, mo àwọn tó jẹ́ pé wà mímọ́ ọ̀zákìnà ọ̀mì òfìkùn wọ́n náwó wọn lójú ọ̀nà ọlọ́run bàbá ọlọ́run dẹ́yìn ni ọ̀làyíká alálẹ̀ owó dàmí ọ̀bì àwọn ilé ló wà lójú ọ̀nà ọlọ́run bàbá wọn ọ̀làyíká ó mọ̀mọ́ fúnlẹ̀ òun àwọn ilé ló máa jèrè àwọn ilé ọ̀rọ̀ náà lọ yẹn wọ́n mọ ohun sí lámì kọ́pìlìkà àwọn ilé náà ni wọ́n máa jèrè so nínú ayé ẹ̀rọ náà wá ní pé ìṣẹ̀lẹ̀ àwọn tó ń lé ilé ayé tó ń lé àádùn ilé ayé ọlọ́ni òun máa san wọ́n lẹ́sàn-án wọn o máa san wọ́n lẹ́sàn-án gan lórí nǹkan tí wọ́n lé yẹn ẹ́ but ṣùgbọ́n ilé ayé bí ló máa ti fún ọ ọlọ́wọ́n ní pé ṣe wá rí àwọn tó jẹ́ pé wọ́n wá palẹ̀ mọ́ dé àìkẹ́ ọmọ yẹn pé wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run bàbá ọlọ́run ní ọ̀làyíká lẹ́dínlá lẹ́yìn sálàmù fi àkẹ́ọ̀tì ilẹ̀ náà wọn ní ní kọ̀ọ̀kan gbá pàdé lọ́jọ́ àìkẹ́ ọmọ yẹn pé kí ni wọn alábìdí ní ẹ̀san wọn máa kéré gan ọlọ́run wá ní pé hmm, ìyẹn nìkan kan ọlọ́run ní pé ọ̀làyíká lẹ́dínlá lẹ́yìn sálàmù fi àkẹ́wọ̀n ní ní kọ̀ọ̀kan wá gbá lọ́jọ́ ìkíámọ̀ ilẹ̀ náà àfi iná ọlọ́mba iná ọlọ́mba lọ́rin ọmọ adé sí ọlọ́ni wàá bìtẹ̀ mọ̀nsánà mọ̀nsánà òfi àwàbátìlù mọ̀nkánì yàmọ̀lù ọlọ́ni pé lórí àwọn nǹkan tó yẹ gbogbo nǹkan tó ṣe yẹn ọlọ́run máa dáadáa nù ọlọ́run máa nà lè fàyè àyà ń ṣàgùn nínú sọ́ọ̀tù kù tó yẹn ló fà pé ẹ̀yọ̀ mọ̀yá mi hmm, hmm, ilé ayé kan là wá ẹ̀mí kan là ní tẹ́mi bá ti bọ́ èmi dẹ̀ ń bọ́ tá à ń rí lórí mídíà ẹnìkan kú lẹ́yìn ẹnìkan kú lánàá ẹ̀mí kan náà ni àwọn náà àwọn náà tẹ́ bá béèrè tẹ́ bá jí wọn pé madam ṣe rò pé má kú lánàá àbí lẹ́yìn wọ́n máa ní àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan nípalẹ̀ mọ̀dé ikú rárá àwọn náà kọ́ ọgbà pé wọ́n gbá ọ nínú sáré ni ṣé lè yí sọ ẹ̀mí kan là ní àwọn tá a bá ní ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ náà lójú ọ̀nà náà káà náà kọ́mọ̀ káà pẹ́ náà tó jẹ́ pé wọ́n náwó náà àwọn níwájú lẹ́yìn wọn lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́tún wọn lójú ọ̀nà ọlọ́mọba aláhùbọ̀là ọ̀lẹ́mì ẹlòmíì tó bá dé náwó kó náà ẹ̀ owó lè kọ́ lè kọ́ lè yàn ná yàn lè ná ara ẹ̀ wọn náà máa ṣe dáwọ́ ọlọ́mọba ọlá máa pèpè lọ́sọ́jú ọ̀nà ọlọ́mọba ọlá tó máa rọ àmọ́ àmọ́ ọkàn lọ́wọ́ ẹ àwọn foundation kan ti wà tí ẹ bá darapọ̀ mọ́ wọn ẹ máa máa carry out iṣẹ́ ọlọ́mọba ọlọ́ni wà táwọn wà ní alàlẹ́ ẹ sọwọ́kọ pọ̀ pẹ̀lú àwọn pẹ̀lú ara yín kẹfì lè máa mú nǹkan gidi jáde so àwọn yẹn nìyẹn àwọn olówó nìyẹn nàìjíríà lọ sí àwọn tó jẹ́ pé nígbà àwọn olùdalẹ̀ ọlọ́run bá la àwọn olùdalẹ̀ kí ló ànábìsàn ọ̀sán lọ́jọ́ àìkẹ́mọ̀ yẹn náà ẹ máa rí àwọn kan àwọn apá kan ẹ máa kó àwọn ìjọ ìjọ àti sọ àwọn ilé olùdalẹ̀ ni wọ́n àmì ni àwọn ilé olùdalẹ̀ ni wọ́n ànábìsàn ọ̀sán náà ní kí nàìjíríà ànábì ní lọ́jọ́ àìkẹ́mọ̀ tí ọlọ́run bá ti kó àwọn èèyàn jọ níbẹ̀ ní ilẹ̀ tá à ń sọ yìí tí a wá rí àwọn olùdalẹ̀ jẹ́ pé tó bá ṣèlérí kan fún yín lẹ́yìn wọ́n máa dalẹ̀ ni ẹ́ ànábì ni wọ́n máa gbé wọ́n máa fi nǹkan tá a mọ̀ sí flags gbogbo àwọn àmọ́ flag wọ́n máa gbé flag dání sí wọn ẹ́ láti mọ̀ pé ọlọ́run fẹ́ fi tún àṣẹ wọn tó gbogbo èèyàn lájẹ́ ìkẹ́mi tó bá ti ń pé wọ́n gbé flag dání àwọn èèyàn ti mọ̀ pé olùdalẹ̀ ni nígbà tó wà láyé wọ́n lè máa fi yẹn yẹpẹrẹ wọn so wọ́n máa gbé flag sí wọn lọ́wọ́ nílẹ̀ òyìnbó wọ́n máa ní betrayer àwọn tó máa betray àwọn èèyàn nílẹ̀ ayé bí àwọn máa di flag mú so nínú àdéhùn anábì sọ̀rọ̀ sáyẹ mí anábì sọ̀rọ̀ sáyẹ ní ìyá ẹni kọ́kọ́ anábì ní ṣẹ́yìn flag yìí mo mọ nǹkan tá a máa pè é flag yìí máa jáde lẹ́yìn wọn ó máa yọ jáde lẹ́yìn wọn ẹ́ anábì sọ̀rọ̀ sáyẹ ní pé ó dẹ̀ máa káàkiri ọmọ máa lọ wájú lọ sẹ́yìn pẹ̀lú banner àti flag yẹn so títóbi wíwúwo flag yẹn ó máa depend lórí bó ṣe dalẹ̀ sí tó bí ẹni yìí ṣe dalẹ̀ sí tó ni flag yẹn máa ṣe wúwo sí tó so nínú àdéhìsí anábìsọ̀ ọ̀sán so àwọn olùdalẹ̀ yẹn àwọn míì náà tún wà tó jẹ́ ń pé àwọn máa ń gba ilẹ̀ àwọn èèyàn wọ́n máa ń gba nǹkan ìní àwọn èèyàn especially èyí tó jẹ́ ilẹ̀ land takers àwọn máa ń pe àwọn orúkọ kan ní. Ni ní lédè yorùbá mo ti gbàgbé orúkọ tó máa ń pè wọ́n ah, tẹ́nìkan máa ń rántí orúkọ tó máa ń pè àwọn tó jẹ́ kó máa ń gbalẹ̀ eh, ní ní ní so àwọn eléyìí ànábì sọ̀rọ̀ sàn ó ìwọ̀n náà ń pé lọ́jọ́ àìkè àmọ́ lọ́jọ́ yẹn tó àwọn yẹn máa jó ẹ máa rí àwọn eléyìí tí ànábì sọ̀rọ̀ ní pé ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó gba nǹkan lára ilẹ̀ ẹnìkan ó gba nǹkan kan lára ilẹ̀ tó ò tọ́ sẹ́ni yẹn ó wá fi nǹkan kan gbà lọ́wọ́ ẹni yẹn ànábì ní ọlọ́run Allah Rabbul Alamin ó máa jẹ́ kó ó máa jẹ́ kẹ́ni yìí kó wúlẹ̀ kó wúlẹ̀ kó wúlẹ̀ kó wúlẹ̀ lọ síbi seven eight ẹ seven eight ànábì sọ̀rọ̀ sani tó bá ti wá wúlẹ̀ kan ọlọ́run máa gbé ilẹ̀ yẹn síbi ọrùn yẹn ó máa gbé ó máa gbé sórí orí ibi ọrùn yẹn lórí ilẹ̀ tó gbà yẹn ó máa wú ó máa wúlẹ̀ ó máa dig dig dig ilẹ̀ yẹn máa gbé jáde ó máa gbé síbi ọrùn ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tó máa ń gba ilẹ̀ àwọn yẹn ẹ̀ṣẹ̀ ẹni tó máa ń gba àwọn yẹn nìyẹn nínú ayé àdéhùn mi àdéhùn sí yẹn ó máa gbé àwọn yẹ̀pẹ̀ yẹn àwọn ilẹ̀ yẹn ó máa gbé sí ọ̀bẹ ara yẹn so nínú èmi wọn ni ó tún máa tẹ̀rì wọn máa jẹ́ kó tẹ̀rì sínú sínú ilẹ̀ yẹn lọ sí seventh earth nínú anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ni man zalama فإن من ظلم كد شبر من العود تويكا من سبع عود عود àlẹ́mẹ̀ ni pé wọ́n máa jẹ́ kó rìn wọ́n máa rìn wọ́n máa rìn lọ síbi ilẹ̀ seven eight layers ló máa rìn sí so àwọn olùgbàlẹ̀ nìyẹn àwọn olùgbàlẹ̀ yẹn ìyẹn ó fi fà ń pé láyé àwọn sàábà láyé àwọn sàábà ɛna ɔkata uh, mɔsi aa mɔsi kɔ ɛwɔ kɔ abo salamɔ abo salamɔ abo salamɔ nígbà tó tó fún Aisha ọdẹ àníyàn ń pé àwọn kan ń jà fún ilẹ̀ nígbà tí òun àtàwọn kan ń jà fún ilẹ̀ ó wà lọ sọ fún Aisha Aisha wá sọ fún pé ìwà abo salamọ ìwà abo salamọ ó jẹ́ má gba kankan lọ́wọ́ anybody unjustly pẹ̀lú àbòsí. Si má gbalẹ̀ èèyàn pẹ̀lú àbòsí o tó yín pé òun fa kọ́ọ̀ tó yín pé òun gbọ́n kí tàbí sọ̀rọ̀ fa anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí pé fa iná nàbí yẹ sọ̀nà lọ́wọ́ àlewà sọ́lá pé anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí pé mọ̀nzọ́lá mọ̀ ẹni tó bá ṣàbòsí fún ẹnìkan kí dà ṣíbìrin mìíràn àwòdì tó gba ilẹ̀ ẹnìkan ó gba ilẹ̀ ẹlòmíì tó wíkọ̀ omi sẹ́bìrin àwòdì ẹ́ eh? anabi ni ó máa jẹ́ kó who ilẹ̀ you lọ for some some faces ilẹ̀ yẹn àwọn míì to wà tó jẹ́ pé ìyà tí wọ́n náà máa pọ̀ lọ́jọ́ ìkẹ́bọ̀ àwọn eléyìí ni àwọn tó jẹ́ pé ojú méjì lọ ni tọ́nà la mọ̀ sí débi pé táwọn pè ní mọ̀nàfíkì hypocrite I mọ̀nàfíkì àwọn náà wọ́n máa jẹ́ lọ́jọ́ ìkẹ́bọ̀ anabi sọ̀rọ̀ sani kẹ́ máa láwọn mọ̀nàfíkì lọ́jọ́ tí à ń sọ yìí nínú àdìsẹ́ anabi ni tẹ̀jí dùmí ṣàfihàn náà ṣẹlẹ̀ àwọn tó jẹ́ pé ọkọ rẹ̀ àjò nínú àwọn èèyàn àwọn kan tó jẹ́ pé wọn ò nítumọ̀ nínú àwọn èèyàn òun náà ni inda Allah lójú ọlọ́run bá Allah òun náà ni zal wajahin àwọn olójú méjì àwọn olójú méjì àwọn olójú méjì àlọ́bí wọn fẹ́ júwe wọn àwọn ni lẹ́sìn yẹn ti àwòlá yìí bíi wajhin wọn máa fi ojú kan pàdé àwọn kan ẹ́ eh? wà ọ̀láhì bí wájì ọdún máa tún fojú kan pàdé àwọn kan náà ẹ̀yà wájú ẹ̀jẹ̀ tó mẹ́lẹ̀ fún yín lẹ́mọ̀ pé àwọn lójú méjì àwọn náà ni àwọn mọ̀nàfíìkì tó bá lọ sọ́dọ̀ àwọn apá ilé wọ́n máa pretend pé àwọn wà pẹ̀lú àwọn ilé ni kódà tó máa ṣépè fún àwọn ìjọ tí wọ́n kórìíra yìí ẹ́ tó bá ti wà pẹ̀lú àwọn ilé wọ́n máa ṣe jẹ́jẹ́ pẹ̀lú wọ́n máa rẹ́yìn wọ́n máa bú àwọn tìbẹ̀yìn tó tó bá ti wá kúrò lọ́dọ̀ àwọn eléyìí wọ́n tún máa lọ sí ti ọ̀dọ̀ àwọn tibí tó bú yẹn lọ́dọ̀ àwọn yẹn wọ́n tún máa lọ bọ́ àwọn eléyìí lójú wọn sọ àwọn olójú méjì bẹ́ẹ̀ yẹn ànábì sọ̀rọ̀ sáré òun ni ọlọ́run máa kó ọlọ́run kó rírà wọn àwọn ni worst people lọ́jọ́ àìkíámọ̀ òun náà ni àwọn double face nínú ayé nínú àdìsí mi ànábì sọ̀rọ̀ sí ní ẹni tó bá ní ojú méjì hmm, tó bá èèyàn méjì ṣe tó dẹ̀ ń bá wọn lò pẹ̀lú múnàfíkì òun náà ni pé ànábì ní lọ́jọ́ àìkíámọ̀ ọlọ́run máa fi iná ọlọ́run á fún ní ètè iná ẹni pé iná máa ṣẹyọ níbi ètè ẹ̀ hmm. e, ètè tiẹ̀ iná ló máa jẹ́ iná máa ṣẹyọ níbi ètè tiẹ̀ àwọn ènìyàn tó yẹ pé nígbà tó wà láyé ètè méjì lónìí ó máa san kankan fún àwọn eléyìí àwọn ilé ó máa ó máa parọ́ ó máa san nǹkan míì fún wọn bó ti dáadáa àwọn ilé ó ti máa fi ẹni tẹ́ńbẹ́rẹ́ àwọn ilé so torí ẹ bẹ́ẹ̀ kọ́ ètè ọlọ́run máa fi jẹ́ yà ọlọ́run máa sọ ètè di iná tó máa máa ṣẹyọ so kí wọ́n lọ àkójọ kó ṣọ wa kó dáàbò bò wá kó náà dé àwọn mùnáfìkì kó má ṣe wá ní mùnáfìkì kó má ṣe wá ní ojú méjì nínú àwọn tó máa jẹ ìyà tí ànábì sọ̀rọ̀ sára sọ nínú ọlọ́jà ìkẹmọ̀ tó jẹ́ àwọn olùgbàgbọ́dọ̀ owó náà ní adúlé pé wọ́n máa ń bẹ̀bẹ̀ wọ́n máa ń bẹ àwọn èèyàn fún owó hmm, ànábì yẹn máa láwọn tó jẹ́ pé beggars wọ́n máa ń tọrọ gan ìtọrọ wọn ẹ ìtọrọ wọn ẹ mọ̀ pé ní ìpínlẹ̀ Islam kò ní ṣe pé ìtọrọ yẹn ẹ̀ṣẹ̀ ẹ̀ lọ títí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọrọ àwọn èèyàn pé wọ́n ní wọ́n ní kò ní ṣe pé wọ́n ní ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ láti máa tọrọ pẹ̀lú pé wọ́n ní nǹkan tó yí wọ́n ń tọrọ yẹn àbí nǹkan tó máa tó wọn wọ́n ní ṣùgbọ́n wọ́n tún ń tọrọ pẹ̀lú ẹ̀ wọ́n ṣàfẹ́ gba ti ọwọ́ ẹlòmíì tí wọ́n yẹn wọ́n ní o ó tó wọn ṣùgbọ́n tún fẹ́ gba ti ọwọ́ ẹlòmíì kò ní ṣe pé wọ́n bùkátà ẹ̀ ṣe léyè kò sí pé wọ́n pè tọ́ka ẹ mọ̀ káwọn ọmọ mi náà wà nílẹ̀ yorùbá wa yẹn náà lẹ́yìn pé àwọn ẹ máa rò pé wọ́n ní ni o wọ́n máa pretend n kò mọ̀ ọ́ ní ah alájà owó a ní owó o kò sí pé wọ́n ní owó yẹn wọ́n ní ṣùgbọ́n ọkàn máa ń tọrọ báwọn ṣe ṣe ilé ayé wọn nìyẹn tó anábì sọ̀rọ̀ sani pé máa rí àwọn tó máa ń tọrọ àwọn olùtọrọ lọ́jọ́ ìkẹ́mọ̀ táwọn náà máa jẹyà kí ni ẹ̀rí wa anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní pé man ẹnikẹ́ni ẹnikẹ́ni ẹgbẹ́ dandan anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní pé ẹnikẹ́ni tí ó bá ń tó bá ń tọ nǹkan tó jẹ́ pé nǹkan tó lè tọ wọ́n ní nǹkan ọlọ́run ti ṣe dáadáa fún látara nǹkan tó máa tó òun ẹ kò bùkátà láti máa gba tẹlomi anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ máa rí wọn lọ́jọ́ ìkẹ́mọ̀ lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́run máa ti fi gbogbo gbogbo àwọn gbogbo ẹ gbogbo àwọn báyìí á ti ní àwọn ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ìlàrí lára wọn ẹ máa rí wọn wọn ti ní gbogbo scars a pè ní scars spot ní ara wọn wọn máa wá bẹ́ẹ̀ lọ́jọ́ àìkíámọ̀ ẹ máa dá wọn mọ̀ nípa àwọn ilé yà beggars nínú ara kíni àdìsí anábì ni mọ yẹn zálò rọjùlù yẹs àlù nas jẹ ní àwọn èèyàn tó jẹ́ pé àwọn ọkùnrin ó wà nínú àwọn ọkùnrin yẹs àlù nas tó máa ń tọrọ dà àwọn èèyàn hàtà yẹ ti yẹ yẹ ọmọ nìkìyàmọ ọ̀n ti tọ́nà máa gbọ́n jìdí lọ́jà ìkìyàmọ̀ laysa fi wajhi wọn ò ní ní ojú ojú wọn báyìí mọ̀hátùn lámì ẹ máa rí àwọn àpá wọn máa ti kọ láti gbogbo ojú wọn wọn ti kọ láti gbogbo ara wọn pẹ̀lú ojú ní ẹ̀gbá mímí gbogbo ara wọn báyìí máa nílà tó ń pé wọn ọlọ́run ṣe dáadáa fún wọn ṣùgbọ́n wọn fẹ́ gba tẹ̀lé ọwọ́ ẹlòmíì ṣe lè yẹ ẹ nínú àdìsẹ́ lé o anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn pé àmọ́ yẹn zálò rọ́jò yẹ sálò nà ṣẹlẹ̀ àwọn tó yẹ pé ọ máa ń tọ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa ń tọ wọ́n máa ń tọ wọn tọ́mẹ̀lẹ̀ ti tọ ó dẹ̀ tún máa tọ wọ́n tún máa tọ again tọ wọn ní stop àwọn bùkátà tí wọn òun tó ẹ ti mọ àyàn tí mo sọ yìí bùkátà wọn òun tó wọn ò ní ṣé wọn bá wọn ti nífẹ̀ẹ́ wọn ti fi wọn ti sọ di iṣẹ́ kó ṣe máa tọrọ kó máa pè kó máa tọrọ kó máa pè wọn ti sọ di iṣẹ́ lójoojúmọ́ àbí ni Ọlọ́run máa gbé wọn dìde lọ́jọ́ àìkíámọ́ ọlọ́run ní arábìnrin ní hatayati yawma kiyama laysa fi wajhi ọlọ́run ò ní fún ọ lójú wọn ò ní ní wọn ò ní ní gbogbo ojú wọn báyìí ti jẹrà lọ́rọ̀ ni gbogbo flesh ojú wọn báyìí ó ti ó ti ó ti fade ìyàtọ̀ náà tí àwọn ọmọbìnrin ẹ̀ máa ṣe ní àwọn tó máa ń tọ́ lọ́jọ́ ẹ̀kẹ́ tó náà máa fi jẹ wọ́n nìyẹn so àdìsí anábìsí wọ́n ṣàyẹ̀ nígbà mi pé àwọn tí mò ń sọ yìí àwọn tí mo ń sọ yìí kò ń ṣe pé ebi ló ń pa wọn ẹgbẹ́ dada tó pé kéèyàn bá tọ ìyẹn gangan nípìnlẹ̀ kò ń ṣe pé nǹkan tí téèyàn bá ń bùkátà ẹ̀ gan kó tọ́ níwọ̀n bá kó dẹ̀ dájú àwọn tí àná bẹ̀ ń sọ yìí àwọn ilé ibi ò pa wọn ṣùgbọ́n tó fẹ́ gba ti ọwọ́ ẹlòmíì ọ̀kánjúwà náà pè yẹn ọ̀kánjúwà ó ní nǹkan tí o ti wọ́ bùkátà ẹ̀ o ti fámìlì ẹ̀ ti yó ẹ́ o dẹ̀ tún dán tẹ́wọ́n bo olówó àwọn lọ olówó kí ni ẹ a lot of people man, ń ṣe é ní nàìjíríà especially eh, especially àwọn àwọn àwọn leaders wa àti àwọn afars wa nígbà míì náà tọmọ náà máa bá àwọn lówó nígbà tó jẹ́ pé èèyàn ti ní nǹkan tí ẹ lè fi wá pọ̀ táyì ẹ tún fẹ́ gbà mí àlọ́bìnrin ni ó léwu lọ́jọ́ ìkẹ́mọ́ ọlọ́run máa gbé wọn dìde o wọn gbogbo ojú wọn bá ti jẹyà ìyẹn lè kọ́kọ́. Mm. ànábì sọ̀rọ̀ sá ni pé wọ́n máa wà in shame in shame ọlọ́run máa yẹpẹrẹ wọn gan ojú adẹ̀ tí wọ́n lọ́jọ́ tí à ń sọ yìí ok àwọn tó máa tọrọ nìyẹn ok nínú àwọn tó máa tún jẹ̀yà lọ́jà ìkẹ́mọ̀ tí ànábì sọ̀rọ̀ sá yẹn máa rí wọn ní ilẹ̀ tá à ń sọ yìí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn tá à ń sọ yìí àá sọ àwọn kèfèrí o àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí náà ń ṣẹ̀ kèfèrí náà ń ṣẹ̀ àwọn ẹlẹ́sìn ìyá àwọn èèyàn tó máa jẹ wọn nínú àwọn èèyàn tó máa jẹ àwọn èèyàn òun náà ni àwọn tó jẹ́ pé ànábì sọ pé àwọn ilé wọn máa sọ fáwọn èèyàn pé àwọn lálà àwọn ilé àsọ fáwọn èèyàn pé àwọn lálà kan sí yín ṣùgbọ́n ànábì ní àlátọ́rí yẹn irọ́ ló ń pa ọmọ mọ́ ń sọ fáwọn èèyàn pé àwọn lálà rí yín ṣùgbọ́n àlá yẹn irọ́ ni ẹ gbọ́ yé àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ tó wọn ah ìyá alágbẹ́já alájà alálàsíyìn o nǹkan báyìí má dé bẹ́ẹ̀ lọ ah àti báyìí ṣe àìsùn ẹ nǹkan tá a lè ju ẹwọn kó ni ní àárín àwọn pásítọ̀ àti àwọn àfàlẹ́ ni tọ́mọ ní àwọn lálàá kan ànábì <laughs> ó léwu ó léwu ó léwu ànábì sọ̀rọ̀ sí àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ tó ń lálàá tó ń parọ́ ẹ máa rí wọn lọ́jọ́ ìkẹ́mọ̀ ìyá kan náà máa jẹ ẹ jẹ́ ká ẹ̀rí wa fún wa àdéhùn sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sí àwọn sọ̀rọ̀ tó bá tó bá tó bá lọ claim pé òun rí nǹkan tó òun ò rí lójú oorun tó sọ fáwọn yẹn pé òun rí nǹkan tí ó jẹ́ pé kò rí lójú oorun ẹ́ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ọlọ́run máa gbé wá lọ́jà ìkẹ́mọ̀ yẹn pé kó o so irun méjì irun méjì irun méjì kó o so pọ̀ kò wá nílé rí so irun yẹn pọ̀ ẹ mọ̀ pé irun irun mi ti ń sìn kí bá jarun kó a ní kó so irun pọ̀ ẹ mọ̀ kó nígbà mi ó difficult so anabi sọ̀rọ̀ náà pé ẹni yìí punishment ẹ̀ ní kó máa so irun kó wá nílé ibi so irun yẹn náà wọ́n máa so títí for fifty thousand years kí ọ̀nà ńlá wa so kò wá nílé ibi nínú ẹgbà wọn mi anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ man tahallama bi ulumin lam yarahu kullifa an yakida bayna sha'iratan ولا يفعل ومن استمع إلى حديث قوم وهم له كارهون أو يهفرون منه سبا في أذنه أنكي أنكي يوم القيامة Ànábì sọ̀rọ̀ sàn sọ ní ẹ̀gbà wọn pé ẹnikẹ́ni tó bá lọ ń sọ fún àwọn èèyàn pé mo kí àwọn bẹ́ẹ̀ wà mú bá mú bá kọ́nà bá ṣe dára fún wa tó bá lọ ń sọ fún àwọn èèyàn pé òun rí àlá kan tó jẹ́ pé Ànábì ni tó jẹ́ pé kò rí ànábì ni wọ́n máa gbé dìde lọ́jọ́ ìkẹmọ́ wọ́n máa ní pé kó so wọ́n pe kínní ní barley grains kó so papọ̀ mọ́ra wọn ànábì ní kò wọ́n á nílè rí bí so pọ̀ kò ní lè rí bí sodo àtẹ̀yẹ ọmọ kì í mọ̀ kò ní rí bí sopọ̀ kò ní rí bí sopọ̀ ìyá tiẹ̀ nìyẹn. Hmm. so ìyà tẹ̀ nìyẹn náà nínú àwọn tó tún máa jẹ ìyà táwọn òbí sàn sàn tí ní ọtún rí ní ilẹ̀ mọ́ṣá yẹn òun náà ni àwọn tó máa ń jẹ ẹran ìyá wọn lẹ́yìn ẹ pé wọ́n máa ṣe gíbà ọmọ ìyá wọn ẹ wọ́n máa ń sọ̀rọ̀ ọmọ ìyá wọn lẹ́yìn àdóbi sàn sàn ni tó bá ti di ọjọ́ ìyá ọmọ kìámọ̀ ọlọ́run máa fún wọn ní ìkànnà ìkànnà yẹn ọ yọ jáde látara kọ́pà iron copper ẹn gbogbo ara mọ nǹkan náà pè ní copper bíi iron ìkíni yẹn wọn á mú ó máa mú gan ọlọ́run máa ní kó wá máa fi fa ojú wọn yá báyìí ọmọ máa fò fa ojú wọn yẹn títí táwọn máa ibẹ̀ làwọn punishment àwọn yẹn ni tí ọlọ́run máa fi yá dé wá dájọ́ fún wọn so àwọn yẹn fáwọn tó jẹ́ pé wọ́n máa ń jẹ ṣé ń gbogbo nǹkan ta kà látàárọ̀ òun náà ni àwọn ẹlẹ́ṣẹ̀ òun náà ni àwọn ẹlẹ́ṣẹ̀ so àwọn náà gbọ́dọ̀ gbìyànjú a gbọ́dọ̀ gbìyànjú ká sá gbogbo ẹ̀ṣẹ̀ kò sẹ́ṣẹ̀ tó da ẹ gbọ́ ẹ̀ṣẹ̀ kékeré o ẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ tó tóbi o ẹ̀ṣẹ̀ tá a kà á kún o láwọ pé kò lè ní kíní kan ó yẹ kí a sá fún gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá torí ọjọ́ yìí àwọn náà fẹ́ wà nínú àwọn àwọn ìjọ ìjọ tó ń kà bí àwọn àṣẹ ìyá yẹn lágbára ta ló fẹ́ wà ní pé kó máa fa ojú ẹ̀yà ta ló fẹ́ wà níbi tó jẹ́ pé wọ́n ní kó máa wọ aṣọ iná kó máa yọ iná jáde lẹ́nu o kó máa yọ fúláàgì jáde látara rà ah, àwọn míì wà tí anabi sọ̀rọ̀ sọ ni pé orí wọn báyìí wọ́n máa àti <laughs> kà á síwájú wọ́n máa mú orí wọn báyìí wọ́n máa fi lélẹ̀ àwọn tó ń gba rìbá gbogbo wọn kí nìyẹn ó yẹ kí a sá fún ẹ̀ṣẹ̀ tó yẹ ọjọ́ yìí tó yẹ ọjọ́ yìí àwọn mò àwọn wo dẹ̀ ló ń ṣe àwọn olùgbàgbọ́ òdodo náà tó kí wọ́n lọ àkójọ kó dáàbò bò wá náà ẹ jẹ́ wá lọ sí. Si, àwọn olùgbàgbọ́ òdodo kí ló máa ṣẹlẹ̀ sí àwọn àwọn eléyìí tó jẹ́ pé ọ̀nà ti foríjì wọ́n wọ́n ti là ẹ̀ṣẹ̀ wọn ò tún nǹkan kan mọ́ tọ́nà ti yá fi wọ́n àwọn eléyìí ni wọ́n máa ní ìgbádùn jù lọ́jọ́ ìyàmọ́ ṣebí ṣebí a sọ fún wa pé àwọn yẹn máa jó for fifty thousand years àwọn eléyìí wọn ní jó fifty thousand years yẹn ó máa kéré ó máa kéré gan lójú wọn ó máa kéré èdè tó máa fi kéré rè anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wa pé nínú ẹgbà wa àbúrò ẹ̀rọ di ẹ̀lẹ́nu anábì ní yawma qiyamati ẹ̀dá ẹ̀kọ́ kí yawma qiyamati ala al-mu'minina kakadri eh, ma bayna zuhri wal asri wòzúrí wal asri fifty thousand years àwọn olùgbàgbọ́ dodo ó máa dà gẹ́gẹ́ bíi ó máa dà gẹ́gẹ́ bí ìrun zuri àti ìrun asri bó ṣe máa gùn dé gùn tó fún wọn lójú àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn ẹ gbẹ́yé anábì ní <clears throat> àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ mọ̀ ká ti ka àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn yẹn máa jó fifty thousand years o àwọn kẹfẹ́ máa jó fifty thousand lójú àwọn olùgbàgbọ́ tí àwọn náà máa jó fún fifty thousand years ni anábì ní bí ó ṣe máa kéré lójú àwọn olùgbàgbọ́ òdodo ó máa jà gẹ́gẹ́ bíi pé ẹ lọ kírun zuri ẹ tún wá padà kí wọ́n á ṣe ẹ mọ́ gẹ́gẹ́ àsìkò yẹn bóyá few hours fún àwọn olùgbàgbọ́ ẹ̀sìn máa ti kọjá fifty thousand years ẹ̀ bó ṣe máa kéré jù wọ́n nìyẹn ẹ̀ ẹ̀rí ẹ̀ kí ni ẹ̀rí wa sahih nínú sahih Albani ó sọ ha ẹ̀ ó ní anabi sallallahu alaihi wasallam Abu Hurairah radiyallahu anhu ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam ní yawma qiyamati yawma qiyamati tó gùn tó fẹ̀ yẹn mo kàn sọ yẹn o yawma qiyamati tẹ̀rí yẹn o ala lil mu'minina fún àwọn olùgbàgbọ́ dodo kakad ma bayna zuri wal asri ó máa gà gẹ́gẹ́ bí gígùn ẹ̀ fífẹ̀ máa gẹ́gẹ́ bí èèyàn tó lọ kírun zuri àti èèyàn tó lọ kírun asri gẹ́gẹ́ àsìkò yẹn ni wọ́n máa fi fifty thousand yẹn máa fi tán lójú wọn ṣe lè yí fún àwọn olùgbàgbọ́ òdodo kọ́nà ká àwọn olùgbàgbọ́ òdodo ìyẹn ní kọ́kọ́ ọlọ́run Allah ọlọ́run ti ṣètò yín pé òun ò ní jẹ́ kí àwọn mi ní àwọn ìgbàgbọ́ tètè kọ́ jẹ́ kọ́ ní kọ́ mọ̀ ìnira kọ́ dẹ̀ jẹyà kọ́ dẹ̀ bànújẹ́ ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ tètè jẹ́ àwọn múmin múmin là ń sọ yìí àwọn múmin ọlọ́run ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí àwọn náà kí a gbìyànjú láti di múmin a ní muslim a ní general muslim a ní múmin a dẹ̀ ní mọ́sìn a ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó pèsè àti sọ lórí àwọn fídíò tá a ṣe fún ẹni tí ò bá ti wò kó lọ wò so àwọn ọmọ míì náà àwọn olùgbàgbọ́ dodo nínú ayé àlọ́ọ̀bá Allah ọlọ́run ò ní fẹ́ kó jẹ̀yà ọlọ́run ò ní fẹ́ kó ní ìbànújẹ́ wọn náà ò ní fẹ́ kó ní ìkórìíra kankan ọlọ́run sọ nínú ayé rẹ pé láyà zunu umul faza un akiba faza ah faza ọ akiba wàtàtàlà kọ́ umul malaikatu haza yawmukum lẹ́ẹ̀dì kuntum tu'adun ṣe àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ yẹn ọlọ́run bá Allah máa jẹ́ kí wọ́n dùnú ní ààyè tọ́wọ́ yẹn nínú ayé yẹn ọlọ́ni ọlọ́run bá ní la yazunu umun faza'u akbar ọlọ́run ò ní jẹ́ kí àwọn olùgbàgbọ́ òdodo wọn kò ní jẹ́ kó banújẹ́ kódà wọn ò ní mọ ìnira tó tóbi lọ́jọ́ yìí kódà ọlọ́run ní àwọn màláíkà lè máa wọn kó lọ pàdé wọn kó lọ pàdé àwọn olùgbàgbọ́ òdodo nílẹ̀ yẹn ọlọ́ni àwọ̀tàtàlà kọ́hùnmù lèmọ̀láhìkẹ̀tù ìmáà nínú àwọn mọ̀lẹ́kà kọ́ lọ pàdé wọn kọ́ lọ pàdé wọn haza yẹ̀wò mọ́kùn lẹ́dẹ̀ kùntùkùn tó wà tó kọ́ máa sọ fún wọn pé ọjọ́ tèmi ọlọ́run bá ṣèrè fún yín rè ẹlẹ nígbàgbọ́ sí ẹlẹ mójútó ẹlẹ nípalẹ̀ mọ́dé àwọn yòókù yìí wọn nípalẹ̀ mọ́dé hmm. ọlọ́run á sẹ́wọ́n kí àwọn mọ̀lẹ́kà lọ kí wọn ní pé <laughs> wọ́n ti di ọjọ́ tèmi ọlọ́run bá fún wọn pé wọ́n ń bọ̀ wá dé o ẹ̀yin yìí ni ẹ palẹ̀ mọ́dé ọjọ́ yìí ẹ̀yin yìí lẹ palẹ̀mọ́ jẹ ọjọ́ yìí nínú ẹ̀rí mi ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run Allah subhanahu wa ta'ala máa fún àwọn olùgbàgbọ́ dodo ní ìró ìdùnnú ìró ìdùnnú làwọn máa bá níbẹ̀ àwọn mọ̀láìkà á pàdé wọn bẹ́ẹ̀ náà ni iná máa ṣẹ̀yọ́ lára wọn nínú ayé mi ọlọ́run ni yawma tara mu'minina wal mu'minat yas'a nuruhum bayna aydihim. وبأيمانهم بشركم اليوم جنات تجري من تحتها أنهار خالدين فيها ذلك هو فوز هو فوز عظيم أرني يوم الترى ọjọ́ ìkẹ́mọ̀ tẹ máa rí àwọn mọ́mìnì náà wà ní mọ́mìnà àwọn mọ́mìn mọ́mìn ẹni ọlọ́run tẹnumọ́ ẹ̀rí kọ́ náà wọ̀ sọ muslim mu'min àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minat àti àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin náà yes ẹnu um, ẹ máa rí iná a máa ṣẹyọ lójú wọn iná máa ṣẹyọ báyìí lójú wọn àbẹ̀yìnà àìdí pẹ̀lú lẹ́yìn wọn náà iná máa ṣẹyọ wà bí ayé máa ní lọ́wọ́ ọ̀tún wọn ẹ máa rí iná tó máa ṣẹyọ bushrakumul yawma jannati ọmọ àwọn máa fún wọn ní ìròdùn ìjọ náà wọ́n máa sọ wọ́n pé ẹ máa gba ìró ìdùnnú àìjẹ́nà láti ibí lọ ẹ mọ̀ pé a ò tí dé àìkíyàmọ̀ ọlọ́run ò tí dé ilẹ̀ yẹn lọ́sì wà yawma jannatin tajri min tahtiha al-anhar ẹ máa gba ìró ìdùnnú àìjẹ́nà tákìrì mọ̀dùn tó ń ṣàn lábẹ́ rẹ̀ khalidina fiha ẹ máa lọ bẹ́ńbẹ́ lọ gbére ẹ lọ síbẹ̀ lọ máa bẹ́ńbẹ́ lọ gbére ẹ̀sán wọn nìyẹn zaalika ló ń wá fáwọ́sán azim eléyìí ni ọlá tó lóore jù tó ga jù lọ zaalika ó wá fáwọ́sán azim kò sọ́lá yìí nítorí náà tó lè ṣe fún ẹ̀dá ẹ̀ tó tóbi ju kí ọ̀nà kẹ́ ẹ̀ kọ́ ló wà mú ẹ̀wọ̀n náà ìjọba àìjọ náà gbogbo náà ọlá tó tóbi o pé <laughs> tọ́lá gbogbo ọlá tọ́lá máa ṣe lẹ́yà yìí ó máa tán ọlọ́wọ́ bá kẹ́ ẹ̀ kó fún ẹ millions billions ẹgbàá mi ló máa fi lò hundred years one twenty ó pẹ́ títí ó lè lo one fifty ó máa ti wọnú sáré fẹ́ràn ní záàlíkà wọ́ọ̀lì fáwùzọ̀n àzìyìn àwọn mùmíní lè máa ṣe lè fún ọlá tó nágbára tó tóbi ni ọlọ́ni ìyẹn nìkan kan ọlọ́ni máa fún ọ ní ìmọ́lẹ̀ ọlọ́ni nígbà tí ẹ mọ̀ pé inú òkùnkùn ni gbogbo everybody wà gbogbo èèyàn pátápátá inú òkùnkùn náà wà àwọn èèyàn gbọ́n dòdò ní sí nínú òkùnkùn àwọn tó ń lọ máa dá yọ wọn ò ní wà nínú òkùnkùn kí ni ẹ̀rẹ̀ wà ọlọ́ni wojú ohun ya ọmọ ìzìn mosfirat ẹ máa rí ìmọ́lẹ̀ lójú wọn ìmọ́lẹ̀ a máa yọ lójú wọn ṣé ìmọ́lẹ̀ tó máa yọ lójú àwọn olùgbàgbọ́ òdodo yìí ìmọ́lẹ̀ kan ni tó jẹ́ pé èèyàn tó jẹ́ dúdú òun náà máa yọ ìmọ́lẹ̀ èèyàn tó jẹ́ funfun ó máa yọ ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni kèfèrí ẹlẹ́ṣẹ̀ tí òun náà jẹ́ dúdú òun máa dúdú sí ẹlẹ́ṣẹ̀ kèfèrí kò bá jẹ́ funfun òun máa funfun máa dúdú ṣùgbọ́n àwọn mùmìnì ó jẹ́ dúdú òsì ìmọ́lẹ̀ ẹ máa funfun ojú yín máa dán lọ́jọ́ tá à ń sọ yìí ojú àwọn olùgbàgbọ́ ìjọba máa wojú òun ìyá ọmọ is a most wọn máa ń gbójú wọn wọn máa dán wọn máa yọ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ akànjú wọn tààrífù fi wùjú ìnàdìrọ́tà nàhímì ojú wọn á máa yọ nǹkan tó jẹ́ kó tutù radiance in colours pẹ̀lú fún ọlá tí ọlọ́run máa ṣe fún ọ ọlá kan tí ọlọ́run máa ṣe fún àwọn olùgbàgbọ́ ìdíje nínú na nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí wọn a máa kà díẹ̀ a máa kà díẹ̀ a máa kà díẹ̀ àwọn ilé àwọn ilé àwọn tó máa ṣẹlẹ̀ sí wọn náà ni alladina amanu ẹ̀mọ̀ kọ́ náà ti sọ fún wa ọlọ́run ti san orí àwọn olùgbàgbọ́ dodo tó máa kẹ́ jù ẹni alladina amanu ẹ̀yin olùgbàgbọ́ dodo walam yalbisu imanahum tí ẹ̀mí sí ẹ̀ fi àbọ̀ sí kún ẹ fi àbò nígbà tẹ́ wà láyé ẹ fi àbò sí kún ìgbàgbọ́ yín ọlọ́ni ọ̀la ìkà tí yín máa jẹ́ láwùmọ́ ni amnu wà ó mọ́ tàdùn ọlọ́run ni wọ́n máa fún yín ní wọ́n máa fún yín ní ìṣọ́ lọ́jọ́ náà sọ yìí ọlọ́run ni pé ẹ̀yin gbọ́ngàn lẹ́ máa là ẹ̀yin lẹ́ máa là ẹ̀. Eh? ẹni tó jẹ́ amanu ìjẹ́ wà ń bẹ̀ ìjẹ́ mu wà ń bẹ̀ tá o ọ̀nà ìwà lámì yalbisu ìmáàna ohun májẹ̀mú ẹ̀nà ni pé ìgbàgbọ́ tọ́lọ́run fún yín ẹ̀ ṣàbòsí pẹ̀lú ẹ̀ ẹ̀ gbẹ́bọ pẹ̀lú ẹ̀ ẹ̀ jalè pẹ̀lú ẹ lu jìbìtì pẹ̀lú ẹ ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ nǹkan ìwọ ọlọ́mba ẹ parọ́ pẹ̀lú ẹ ẹ gbọ́ òdodo mọ́lẹ̀ pẹ̀lú ẹ ẹ wá nǹkan kọ mí ẹ wá gbajúmọ̀ ọlọ́mba nìkan lẹ̀ mú ọlọ́wọ́ aláìmíyẹ́lì bí sólè ìyìnmọ̀ọ́nà òun um. àwọn tó jẹ́ pé ìgbàgbọ́ wọn wọn ó dó déédéé ni ìyìnmọ̀ọ́nà òun um bí sólè mí kò sí àbòsí bẹ́ẹ̀ ó mọ́ ó mọ́ tayé ó mọ́ tayọ ẹ ọlọ́ni ọ̀la ìka ìwọlágbájá o la ó mọ̀lẹ̀ amnu ọlọ́ni wọn ń ṣèlérí pé òun máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ yín lọ́jọ́ yìí wahum muhtadun ẹ̀yin lè máa là ẹ̀yin wa máa là ẹ̀yin lè máa ẹ jẹ́ wá sọ condition ni àwọn olùgbàgbọ́ òdodo fún yín lọ́jọ́ àìkíyàmọ̀ alákọ̀ọ́kọ́ ni pé alákọ̀ọ́kọ́ ni pé alákọ̀ọ́kọ́ ni pé ṣẹ́rí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wọn pé àwọn kan máa wà tẹ́ máa rí àwọn tí wọn náà máa jẹ́ pé wọ́n dàgbà gan nígbà tó wọ́n láyé wọ́n darúgbó nínú Islam wọ́n lọ ọ̀dọ̀ wọn wọ arúgbó nínú ẹ̀sán náà bá ẹ̀wọ̀n ó fi ń ṣètò ọlọ́run fi ń ṣe dáwà ó fi ń ṣe gbogbo nǹkan tí ọlọ́run ní kí a máa ṣe níláyé ó wá darúgbó síbẹ̀ ọlọ́run ní kó máa fún ọ ní ìmọ̀ ànábì sọ̀rọ̀ ọlọ́run máa fún ọ ní ìmọ̀lẹ̀ ọlọ́run máa fún ọ ní ẹ̀mí because wọ́n lo gbogbo táìmù lójú ọ̀nà ọlọ́run bá la ó dẹ̀ wá darúgbó mọ́ bẹ́ẹ̀ lọ́ fi lọ bá ọlọ́run bá pàdé ọlọ́run ní ẹ̀ máa àwọn ilé àwọn arúgbó yẹn ìmọ̀lẹ̀ á máa yọ lójú ọmọ ọlọ́run máa fún ọ ní ìmọ̀lẹ̀ àtúnlọ́run á tún fún ní lọ́jọ́ ìkẹ́mọ̀ tá à ń sọ yìí òun náà ló jẹ́ pé wọ́n máa ń rìn lọ kírun fájírì àti ìṣáì àti nígbà tó wà ní ayé o àwọn máa ń sapá láti lọ kírun fájírì àti ìṣáì nínú àdìsàn náà fi sàn áà mo fẹ́ máa ka àwọn àdìsàn yẹn lọ púpọ̀ jù torí àsìkò nínú àdìsí ànábì sọ̀rọ̀ kan ànábì ní ẹ fún àwọn tó jẹ́ pé ẹ fún ọ ní òdù ni àwọn wo àti jẹ́ pé tó bá ń lọ sí àwọn tó bá ń lọ sí mọ́ṣáláṣí lọ kírun fájúì àti ìṣáì nínú òkùnkùn méjèèjì a tún máa ń lọ kírun òkùnkùn méjèèjì kírun òkùnkùn méjèèjì fájì àti ìṣáì anábì ní ọlọ́run máa ṣèmọ́lẹ̀ fún ọlọ́jọ́ àyíkẹ́mọ̀ ẹ̀ ń pẹ́ àwọn nígbà tí gbogbo nǹkan ti ṣókùnkùn àwọn máa ní ìmọ́lẹ̀ ìyẹn lọ kọ́kọ́ nínú àwọn tó máa ní ìmọ́lẹ̀ lọ́jọ́ àyíkẹ́mọ̀ tó gbogbo ìmọ́lẹ̀ yẹn ni a gbọ́dọ̀ máa lé o tábà wọ ti alákọ̀ọ́ka wọ tẹ́lẹ̀ kejì nínú àwọn tó tún máa mú ọ ní ìmọ́lẹ̀ tẹ́ gbọ́dọ̀ wọ̀ ẹ́ gbogbo ẹni ká máa ṣe káyọ̀ pé <laughs> ìmọ́lẹ̀ tí wọ́n máa ó máa máa pọ̀ ní àmì ìyá alámi so òun náà ní pé ẹni tó bá ń ka sọ́ọ̀tù káf àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹni tó bá ń ka sọ́ọ̀tù káf ẹni tó bá ń ka sọ́ọ̀tù káf lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀ gbàgbà alábi ní ọlọ́mọ fún ní ìmọ́lẹ̀ lọ́jọ́ ìkẹyàmù ẹni pé nínú àdìs Abu Sa'id Khudri ẹjẹ máa sáìkà fast fast kó tètè yá àdìs eh, Abu Sa'id Khudri ọ̀nà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹnikẹ́ni tí ó bá ń ka sọ́ọ̀tù káf lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run máa ṣe mọ́lẹ̀ fún un ìmọ́lẹ̀ fún nípa nípele bíi jíjí ibi tó wà sí kaaba sí mẹ́ka sí bí ìmọ́lẹ̀ yẹn àti gùn tó nìyẹn hmm. lọ́jọ́ ìkẹrìntàn yìí àwọn olùgbàgbọ́ tó fún ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ máa ṣe gbogbo ara wọn nínú ara àwọn tó fún ní ìmọ́lẹ̀ òun náà pé wọ́n máa ń ṣe àánú gan lọ́pọ̀lọpọ̀ nígbà tó wà nílé pẹ̀lú ètò jẹ́ ọ̀ràn yẹn àti ètò jẹ́ ọ̀ràn yẹn wọ́n máa ń fún àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n máa ní ìmọ́lẹ̀ ẹ mọ̀ pé ọlọ́ni ìtẹ́kì náà wà lọ́wọ́ bí ṣèkìn tamọ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ẹ̀páyà iná ọlọ́mba kódà kó yẹ gègé tamọ̀ pẹ́jẹ́ tamọ̀ lẹ́ni ẹ mọ̀ bí tamọ̀ ṣe kéré kó wọn náà là ń pè ní dàbínù ẹ gé sí méjì ẹ fún ọmọ ìyá yín ẹ fi ṣe tọrẹ àánú torí ọjọ́ yẹn ọlọ́ni ànábì ní ìtẹ́kì náà ẹ̀pá yẹn náà wà lọ́wọ́ bí ṣìkì kò kò bá jẹ́ pé támúrọ̀ lẹ ní ẹgẹ́ sí méje fún ọmọ so àwọn tó máa ń ṣe ìtòrè àánú gan nígbà tó wà láàyè o ànábẹ̀sọ̀ ọ̀nà pé ọmọ wà ní abẹ́ ìbòjì ìmọ́lẹ̀ ọlọ́run bá wà ọmọ wà ní abẹ́ ìbòjì ìmọ́lẹ̀ àwọn olùtọ́rẹ̀ àánú nínú àwọn tó máa wà ní abẹ́ ìbòjì ìmọ́lẹ̀ ọlọ́run bá wà subhanahu wa ta'ala òun náà ni ẹ máa wo ẹ máa ẹ máa kà ọ kẹ́ ẹ náà wo ibi tẹ́ ẹ ń fọ́ọ̀lì sí ṣé ẹ náà máa ní ìmọ́lẹ̀ o hmm. ẹ tètè máa wo ibi tí ẹ máa ṣubú sí ibi máa kà á lọ náà tó máa wà nínú ìmọ́lẹ̀ ọlọ́mba lọ́jọ́ tó ṣókùnkùn òun náà ni àwọn tó jẹ́ ń pé wọ́n máa ń ka sùwàtù bákọ́rà àti sùwàtù al-imran lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó máa ń ka sùwàtù bákọ́rà àti sùwàtù imran anábì ní ọlọ́run máa ṣẹ́ ìmọ́lẹ̀ fún wọn ẹ lọ́wọ́ kí ni ẹ̀rọ ana àbí àwọn ọmọ mọ kọ́là kọ́là ọ̀ṣun lẹ́sìn wọn náà nàbì sọ̀rọ̀ sàn sọ wọn pé ikọ̀ òkò àná fa iná oyè ti yẹ́wò mọ́ kí yá mọ́ ti ṣàfi ẹnlẹ asábì ikọ̀ o zaro àdìsí ṣáàtù wàbni bákọ̀tà wàsúwòtà alẹ́ imran fa iná ọmọ tàtìyà ni yóò mọ kìyàmọ ti kan ẹnna ó mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìsí yẹn sọ fún wọn pé anábì sàn sàn ẹ máa ka quran o ẹ̀yin mùsùlùmí <laughs> ẹ̀yin èèyàn ẹ máa ka quran o torí pé lọ́jọ́ àyè kìyàmọ lọ́jọ́ ìgbédìde ó máa wá gẹ́gẹ́ bí ó máa wá gẹ́gẹ́ bí olùgbàyìnlẹ̀ ó máa gbàyìnlẹ̀ àwọn obìnrin ní ìmọ̀lẹ̀ méjì a máa ṣẹyọ fún àwọn tó jẹ́ pé wọ́n ń ka suratu Bakora àti suratu Ali Imran lọ́jọ́ ìkẹ́mọ̀ Allah ní suratu Bakora àti suratu Ali Imran tó ń kà yẹn Allah máa sọ di Allah máa sọ di bóyá bí à ń pè ní bóyá bí àbòjì kan cloud ọlọ́run máa sọ di cloud ẹ tó máa bo onítọ̀hún ìyẹn lè kọ́kọ́ ọlọ́run tó máa sọ di àwọn ẹyẹ ẹyẹ tó máa máa fò láti máa jẹ olùgbàgbé ẹni yìí níbẹ̀ lọ́jọ́ àìkíámọ̀ tó ọ̀dọ̀ anẹ́rìn tó yẹ mẹ́pẹ́ o ẹ̀ka sọ́ọ̀tù bákọ́ra ẹ̀ka sọ́ọ̀tù bákọ́ra tó yẹ pé nínú ẹ̀ ìbànújẹ́ máa ń sá lọ tí yẹn bá ní ka sọ́ọ̀tù bákọ́ra jù gan fa iná anamíní ẹ̀kọ́ okòóhù sọ́ọ̀tù bákọ́ra ẹni tó bá ń ka sọ́ọ̀tù bákọ́ra wà iná àkìzáhà bárakàtún ó màmá ní àlùbákà líla yẹ wà tọ́káhà àsọ̀tù ìbànújẹ́ máa wà láà tẹ́sítẹ́tì ọmọ bàtọ́ làtù alábìyí kódà àwọn tó máa ń ṣe àwọn tó máa ń pidán àwọn magician àwọn sá àwọn magician tó máa ń pidán wọn ò ní lè pidán ìdánwò ní lè kápá ẹ̀ fún ẹni tó máa ń ka sọ́ọ̀tù bákọ́ra bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn oníwókè àti bálọ̀ bá wọn wọn máa sọ eléyìí náà fún yín wípé èèyàn tó bá ní nǹkan kan tó ń bàjá kó máa ka sọ́ọ̀tù bákọ́ra ó máa fi ilẹ̀ nínú àwọn tí ọlọ́run máa fi ìbò jẹ ẹ̀bò lọ́jọ́ ìkẹ́mọ̀ tẹ́yìn náà bá ti ìtẹ́fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ẹ wo ilé náà ànábìsọ̀ náà ní pé ẹnikẹ́ni ẹgbẹ́ àdìsí àwọn ni òun náà ni ẹnìkan tó jẹ́ olórí ṣùgbọ́n ó wá darí pẹ̀lú déédéé ó darí àwọn èèyàn pẹ̀lú déédéé ó darí àwọn èèyàn pẹ̀lú kéje àwọn dẹ̀ tó wá ní ẹlòmíì ẹnìkejì òun náà ni wà ṣàbàbọ̀n náà ṣe àbí ìbáradàtìlá ọmọdékùnrin kan ọ̀dọ́ àwọn ọ̀dọ́kùnrin tó jẹ́ pé àmì àwọn ọ̀dọ́ ẹ̀rọ ọkùnrin àwọn ọ̀dọ́ jẹ́ pé wọ́n dàgbà nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba tó ń sin ọlọ́wọ́n ba ẹ̀ àwọn yẹn ọlọ́mà ṣe ìbòjì fún wọn wípé nígbà ọ̀dọ́ yẹn gangan ló yẹ kó máa ṣe ìranù kó máa lọ sí club kó máa lọ ọtí kó máa bá obìnrin ṣe kíní ọ̀dọ́ yẹn gangan làwọn fi ṣẹ̀sìn ànábì ni ọlọ́run máa fún ọ ní ìbòjì lọ́jọ́ àìkíyàmọ̀ nígbà tó bá sí ìbòjì nínú àwọn tọ́lọ́ máa fún ní ìbòjì òun náà ni ẹni tó mẹ́ pé àwọn arákùnrin àwọn jùlùún kọ́lìbò òmò alákùnfẹ́ masajid àwọn ọkùnrin tó jẹ́ pé ìfẹ́ láti máa lọ sí mọ́ṣáláṣí wà nínú ọkùnrin wọ́n máa ń lọ sí mọ́ṣáláṣí lóòrèkóòrè wọ́n nífẹ̀ẹ́ mọ́ṣáláṣí tábà tí lọ mọ́ṣáláṣí ẹ̀ àwọn ọ̀la máa bá ń bẹ̀ wọ́n ní gbogbo ìgbà ni wọ́n máa bá wọn mọ́ṣáláṣí ànábì ní ọlọ́run máa fún ọ ní ìbòjì lọ́jọ́ ìkẹmọ̀ nínú àwọn tí ọlọ́run máa fún ní ìbòjì lọ́jọ́ ìkẹmọ̀ wọ̀rọ̀ jùlẹ́yìnì tahabba fillah ìtàmọ́ àlẹ́yìí òun náà ni ẹni tó jẹ́ pé arákùnrin méjì tó nífẹ̀ẹ́ ara wọn nítorí ti Allah ọ̀rẹ́ méjì tó yẹ wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí ti ọlọ́run wọn fẹ́ wọn ṣe nǹkan kan torí tọ́lọ́run ló ti nífẹ̀ẹ́ ara wọn ẹ mọ̀ pé lẹ́ni ó tí o láti yíyàn tó nífẹ̀ẹ́ Allah wọ́n bẹ̀rẹ̀ yẹn tí òdodo bá dé lọ́ọ́ máa sọ òdodo fún yín wọn níwọ̀n pé ẹ̀jẹ̀ ọ̀rẹ́ mi ni ẹ̀jẹ̀ ń kọ́ ní ọgbọ́n kan tó lòdì sí tààlà kódà tẹ bá ṣe nǹkan tó dáa wọn máa sọ fún yín nípa nǹkan tó ẹ ṣe yóò dáa èyàn mi kò nífẹ̀ẹ́ nítorí ìtọ́ ọlọ́run so àwọn dọ́kùn àwọn ọ̀rẹ́ méjì kan tó nífẹ̀ẹ́ àwọn nítorí ọlọ́run máa ṣe ìbòjì fún wọn nínú ẹ̀ náà ni àwọn kan ànábì ni ẹ tún máa rí àwọn kan tó jẹ́ àwọn kan tó jẹ́ pé nígbà tí ọ wà ní àsìkò fìtínà tó wá kó wá bá pàdé àwọn obìnrin kan tó jẹ́ pé ó fẹ́ bá wọn ní nǹkan ṣe pọ̀ ó fẹ́ bá wọn ní àjọṣepọ̀ ẹ ṣùgbọ́n wọ́n fa wọn já wọ́n fa wọn já fún bẹ́ẹ̀ ẹ rántí gbogbo ìtọ́sẹ̀ ní tẹ ànábì Yusuf ẹ ẹ irú dédé nǹkan bẹ́ẹ̀ olówó obìnrin olówó kan tó jẹ́ obìnrin tó bá pè ẹ́ well kó jẹ́ ọkùnrin náà ọkùnrin náà obìnrin nowadays bákan náà ni ó lè bá mu so tó bá pè ẹ́ wọ́n fẹ́ báyìí ní nǹkan ṣe ọgbọ́n yẹ tó yẹ ọlá kan ó wá jára ìgbàgbé mi ò ṣe o èmi bẹ́ẹ̀ ọlọ́mọba ìní àkàràfọ̀ láwọ̀ pẹ̀lú ààrẹ mi ọlọ́ni ọlọ́mọ torí ẹ̀ fún ẹni yìí ẹni tó pààyà ọlọ́mọba yìí ó máa fún ní ìbòjì lọ́jọ́ tó ní sí ìbòjì nínú àwọn tó máa ní ìbòjì òun náà ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń fún àwọn èèyàn nítorí àánú tí ọwọ́ ọ̀tún ò ní mọ̀ àbí ọwọ́ òsì ní mọ̀ nǹkan tó ọwọ́ ọ̀tún fún ọwọ́ ọ̀tún ò ní mọ̀ nǹkan tí ọwọ́ òsì fún yẹn pé wọ́n máa wọ́n máa ń pa nǹkan ìtọ́ra ní wọn mọ́ wọn jẹ́ kí àwọn èèyàn mọ̀ òun náà ni ẹnì kẹfà ẹnì keje tí ọlọ́run àwọn subhanahu wa ta'ala máa fi sábẹ́ ìbòye òun náà ni ẹni tó jẹ́ pé ó máa ń sunkún lọ́pọ̀lọpọ̀ ó máa ń sunkún ẹkún máa ń bọ́lú jẹ torí ìbẹ̀rù ọlọ́run bá mélòó mélòó alẹ́ a lè sunkún nítorí ìbẹ̀rù ọlọ́run bá láyé ń sìn mọ́ ìbẹ̀rù ọlọ́run bá ti sọ ó ti lọ ó ti lọ jìnnà kéèyàn kọ́ máa kọ̀ máa sunkún ah òun òun nípa òun bẹ̀rẹ̀ ọlọ́run báyìí kó kọ̀ máa sunkún ká ní kí lọ́dọ̀ fi sunkún ah mo bẹ̀rẹ̀ ọlọ́run báyìí ìpáyà ọlọ́run bá ló sọ sí mi lọ́kàn ọlọ́ni ẹni yìí ọlọ́run máa mú wá lọ́jọ́ àìkíámọ̀ ọlọ́run máa fún ní ìbòjì so àwọn eléyìí ni ànábì sàwọn sàn kan nínú àwọn tó máa gba ìbòjì ọlọ́run bá lọ́jọ́ àìkíámọ̀ òun ẹni máa náfàsà án ẹgbọ́ àwọn tó máa gba Allah subhanahu wa ta'ala ní ọjọ́ àìkíámọ̀ òun náà ni ẹni ọ́n jẹ ní gbèsè ẹnìkan jẹ ní gbèsè nǹkan kan ó wá wò ṣe fẹ́ yẹn pé bóyá ẹni yìí bùkátà nǹkan níra fún kò lè san gbèsè yẹn padà ó wá yá fi gbèsè yẹn pé máa mú lọ mo yá fi ẹ̀ fún ẹ ah ọ̀rẹ́ lè ṣòro láti ṣe lédi pé ẹnìkan ṣe jẹ gbèsè kó wá wọ̀ pé ah wà dénúdénú wọn á yá fi gbèsè torí ìnira wọn ti mọ kókò lè san padà ó lè yá fi ẹ̀ fún un anabi sọ̀rọ̀ sàn kí ni rẹ̀ anabi ní man nafasa an gharimihi aw maha an ukana fi fi zilli arshi yawmal qiyamati anabi ní كني tí ó bá lọ́ra tó tó tó yá fi gbèsè ẹni tó jẹ́ lówó torí ìnira kan ọlọ́run ní anabi ní ọlọ́run máa fún ní ìbòjì ọlọ́run máa fún ní ìbòjì lọ́jọ́ àìkíyàmọ̀ ní pé òun ò nípa nínú àwọn tọ́lọ̀ máa fún ní ìbòjì lọ́jọ́ àìkíyàmọ̀ nínú àwọn nǹkan tí ọlọ́mà àwọn tí ọlọ́mà fún ní ìbòjì lọ́rẹ̀ kẹmọ̀ òun náà ni ẹnìkan tó jẹ́ pé ó ń ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ nígbà ìṣòro àwọn kan tó jẹ́ pé ó ń ran ọmọ ìyá wọn lọ́wọ́ nígbà ìṣòro ẹ máa ráwọn yẹn náà ọlọ́mà fún wọn níbòjì kí ni ẹ̀rí wa àná bìsọ̀ ọ̀sán ni mọ̀nàfẹ́sà ánìmù mi ní kúrìbàtà mi kò rọ́bì dúnìyà náfẹ́sọ̀ lọ́wọ́ ánìmù kò mi kò rọ́bì yawmal qiyamah nínú ayẹyẹ àná bì ní ẹnikẹ́ni tó bá ń ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ nígbà ìṣòro nílé ayé bí o ọlọ́run náà ti ṣetán láti ràn òun náà lọ́wọ́ nígbà ìṣòro lọ́jọ́ àìkè àmọ́ nígbà tí àwọn kan máa máa lé títìtì ọlọ́run máa ràn òun náà lọ́wọ́ lọ́jọ́ yẹn ọlọ́run máa come to his help ọlọ́run máa come to his aid torí pé nílé ayé bí òun náà máa ń ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ nígbà ìṣòro tí wọn náà bá ti fọ̀ síbẹ̀ máa dùnú ìyẹn lè kókó ànábì yẹn tún máa rí àwọn kan tó jẹ́ kó máa wà lábẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run bá lọ́jà ìkan mọ̀ òun náà ni ẹni tí ànábì sàrásà ni òun náà ni wa man yassara ala mu'sirin yassara Allahu alayhi fid dunya ẹni tó bá lọ ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ lórí lórí fìtínà kan àbí lórí ilé kókó kan ẹ ó sọ di ìrọ̀rùn fọmọ ìyá ẹ pé ó ẹ̀pẹ̀ ẹ̀ out lórí solution kan lórí ilé ìfunfun kété ọmọ ìyá ẹ wà ó sọ di ìrọ̀rùn fún ọ̀rọ̀ ni Allah anábì ní ọlọ́run náà ti ṣetán láti sọ ilé kókó òun náà lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́run náà máa sọ di ìrọ̀rùn fún ẹnì yìí káwọn àkójọpọ̀ sọ gbogbo ẹ̀sìn ìrọ̀rùn fáwọn náà káwọn náà wà pẹ̀lú wọn ṣé iná ti rí benefit of assisting àwọn èèyàn kò kéré o anábì sàrà sàrà tún tẹ̀síwájú anábì wá ní hmm, ìyẹn nìkan kọ́ ìyẹn nìkan náà wọ́n mọ̀ sátọ̀rọ̀ mùsùlùmí sátọ̀rọ̀ Allahu fi dunya wal akhirah anábì ní ẹnikẹ́ni ẹnikẹ́ni hmm, tó bá bo ọmọ ìyá ẹ̀ láṣìírí ní ilé ayé ń bí o ẹ nígbà tó wà nílé ayé ó bo ọmọ ìyá ẹ̀ láṣìírí ẹni pé kò tó àṣírí ẹ̀ jáde yìí lẹ́ni ó ti kọ́mọ̀ nílẹ̀ yorùbá àwọn akọ̀ máa ń tú àṣírí kò kàn wá ajémùmí àṣekínní àwọn akọ̀ máa ń sọ̀hánà àmì àti máa tú àṣírí left and right lórí mídíà lórí kínní nílé wọn náà family àbí neighbors ẹ tó fi kankan bò ó ti tú àṣírí ẹ mọ́kámú níbi kan alábẹ́ ní man <laughs> at this i no be cutty sound out this alábẹ́ ní man sátàrọ̀ ẹ̀ wà man sátàrọ̀ mùsùlùmán ẹnikẹ́ni tó bá bo àṣírí ọmọ ìyá ẹ̀ mùsùlùmí kan sátà ọlọ́hà fi dúnìyà ọlọ́run máa ṣe nǹkan méjì fún ọlọ́run náà máa bọ àṣírí ẹ̀ àṣírí tí náà ò ní tú nílé ayé bí ẹ kò ní tú nílé ayé bí wà láhà kí ọlọ́run máa bọ àṣírí ẹ̀ lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́run máa bọ àṣírí òun náà lọ́jọ́ ìkẹ́mọ̀ because why ó bọ ọmọ ìyá ẹ̀ láṣẹ kò tú kọ̀kọ̀ ọmọ ìyá ẹ̀ síta kò gbogbo nǹkan tó mọ̀ nípa ọmọ ìyá ẹ̀ ó gbòó hm? kódà ó rí pé ó ń ṣe nǹkan kan tó wù tó yẹn ó tún gbó fún un ọlọ́ni sátó lọ́hùn fi dúnyẹ wọ́n ha kí ọ́ anábì ní ọlọ́mà bò náà ní àṣẹlẹ̀ ẹ̀yà yín bí àti lọ́jọ́ ẹ̀kẹ́m. ìyẹn nìkọ́ nìkọ́ anábì tó tẹ̀síwájú àwọn tó máa wà lábẹ́ ààbò ọlọ́mba wọ́n lọ́wọ́ fi àwọn ní abdi mẹ́kànnà abdu fi àwọn ní àkèhì anábì ní ọlọ́mba Allah ó ti ṣetán láti ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ láti ran ẹrú ẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ ṣe ṣetán láti máa ran àwọn èèyàn lọ́wọ́ a ah, allah akbar ẹ wo bonanza ẹ yẹ mọ ya ẹyin jọmọ ẹ wo bonanza ọlọ́ọ̀bà allah ẹ wo àṣírí bí ẹ wo àṣírí ńlá èèyàn kọ́ ní ìwọ̀n ńlá báwo ṣe là ọlọ́run ṣèlérí ẹ wo wo ìlérí tọ́nà ń sọ ọlọ́run nínú ayé nínú ilé ọlọ́run wọ́n fi ọ̀hún ní abdi ìwọ́n náà wá wá ìwọ́n wá bùkátà òun wá láti jẹyọ ọlọ́run ni wọ̀lọ́wọ́ fi àwọn ní abdi wallahi mírèkù tó báàdì ni àṣírí kan tó nágbára ni ìwọ náà wọ́n ẹnìkan tó lè ràn lọ́wọ́ because bó ṣe ń wọ ẹrin ẹni yẹn lọ́wọ́ ọlọ́run ṣe tán láti ràn ẹ́ lọ́wọ́ wallahi ànábì ló wì ànábì ò lè parọ́ ẹlòmíì ẹ̀ lè mọ pé nísìnyí tọ́nà fi ń gbéga ẹ̀rọ àgbọ̀bọ̀ yìí ní yìí ó ní kíní ó ní kíní ẹlòmíì ẹ̀ mọ nísìnyí tó fi náwó sí tọ́lọ́run tó tó yẹ pé tẹ bá ń rí báyìí ó kàn ń gòkè sí ẹ̀ mọ nísìnyí ó lè jẹ́ nǹkan tó ń ṣe lábẹ́ ẹnu rẹ̀ so ilé anábì ló sọ bẹ́ẹ̀ so so bank pé ìwọ náà ti mo ti ẹ wá sí kan lánàá anybody tó bá give out mercy ẹni tó bá jẹ́ pé ó kẹ́ ó ń give out ìkẹ́ ọlọ́run bá ó ń da ìkẹ́ ọlọ́run bá síta fáwọn èèyàn ó ń kẹ́yàn ó ń kẹ́yàn ó ń ràn àwọn èèyàn lọ́wọ́ wàláì ọlọ́run náà máa ràn ẹ́ lọ́wọ́ ìlérí ọ̀tá ṣé mò ń ká ni mo ò tú láti náà pọ̀ mi alámi ni wàláhùn fi áwọn ní áwùdè ẹnikẹ́ni tó bá ràn ẹ̀yìn ọlọ́run ti ṣe tán ẹgbọ́n wọ̀lọ́wọ́ fi ọ̀hún ní abdi ọlọ́run ti ṣetán láti ran ẹrú ẹ̀ lọ́wọ́ ẹ kí ni ọlọ́run wá fi ṣe májèmú yẹn ọlọ́run ní abdu nígbà tẹ́rù mi náà fi ọ̀hún ní hàkí òun ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ ọ̀hún yẹn náà ran àwọn ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ ṣe lè yé wọ́n mọ̀ pé sẹ́yìn <clears throat> àwọn olówó yẹn wọ́n ní ọgbọ́n àwọn olówó tó ní làákẹ́ ìmúṣọ tó jẹ́ pé owó wọn kò ń ṣe owó ẹ̀dẹ̀ o wọ́n yan wọ́n mọ bá ṣe ń mèkó owó bàjẹ́ eh, eh, ṣé kí n sọ àṣírí tó fi mèkó owó àwọn olówó yóò mi ìtẹ́ bá lọ wọ àṣírí wọn wọ́n pé ṣé kankan wà àbí ṣé wọ́n gbé kankan sẹ́nu ilé tó fi tó wọ́n fi ń pọ̀ sí wọ́n gbé kankan sí àwọn míì wà tó jẹ́ pé wọ́n clerk ni wọ́n kàn máa pọ̀ sí ẹ lọ wo secret wọn wọ́n máa náwó wọ́n máa náwó wọ́n máa ná nǹkan títa gan fún àwọn eh, aláìní fún àwọn mẹ̀kúnnù fún àwọn òrukàn ọlọ́run àdé máa pọ́n lé because ìlérí ọlọ́run bá ní ọlọ́run ní wọ̀lọ́wọ́ fi àwọn ní abdi ọlọ́run àlá ọba tó dáyé ọba olùdáyé ọba olùṣẹ̀dáyé ọba olùbọ́yé ọba tó ń tọ́jú yín ọba ìṣọ́ ọba tó ń ṣe isaac fún yín ó ní òògùn òun ti ṣe tán láti ran ẹrú ẹ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ wá mírẹ́kù <laughs> ẹ wo o ẹ ọlọ́ni mọ̀nkánà hàtù nígbà tẹ ẹrú yẹn ẹ fi ọ̀hún ni hà kí ń ọmọ ìyá ẹ lọ́wọ́ ṣe wá yí kí ni ẹ pay attention mo fẹ́ ní tí mo fi ń tẹnumọ́ eléyìí ni pé mo fẹ́ kẹ́ pay attention tó yí pé <clears throat> àṣírí wà bí kí ni èdè tọ́lọ̀ fi ní nígbà tí ẹrú yẹn bá tún ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹgbọ́ fèsì yẹn tí a nọ bí nígbà tí. at that expense ṣé ẹrú ẹ̀ bá ti ràn èèyàn lọ́wọ́ ọlọ́run náà máa ràn òun náà lọ́wọ́ ẹ pé tí èèyàn bá wà tó bá máa ràn àwọn èèyàn yẹn o ó possible kó máa rí ìrànlọ́wọ́ ọlọ́run nígbà tó bá ní àìdá ní láti máa kọ nǹkan kan bí àṣírí bí iná kàlẹ́ waste of time tí èèyàn bá ń ga téèyàn bá ní mọ̀ téèyàn bá ní gbogbo yẹn because ó ń nọ ni ó ń fi ó ti ní àwọn nǹkan tó ń ṣe tó wọn náà ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ náà wà pẹ̀lú àwọn kìnìún yẹn ṣe àtẹ̀gùn ẹ lọ pẹ̀lú iṣẹ́ dáadáa ṣe wà sílẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa fi gbogbo nọ́kàlì ń pé wọ́n máa bá ẹ máa kàn kọ́ sínú tí láà máa ṣe gbogbo yẹn tó bá tó bá ṣe gbogbo nǹkan tí mo sọ yìí kò ní ìtumọ̀ ó gbọ́n kí ni yẹn àwọn míì akọ̀ màtà wọ́n yàn lọ́wọ́ wọ́n mọ ọkọ̀ lọ́wọ́ rọ ọmọ ìkúnnù lọ́wọ́ nǹkan tó náà fi ọlọ́ni wà dùhà òun fi òwúrọ̀ búra àwọn léèlì ìsàsàjà wọ́n ní òun fi ẹ̀wù òun fi búra mọ wọ́dà àkàrọ̀ bọ́kàrọ̀ àmọ̀kọ́là èmi ọlọ́run báyẹn mo ò tí ì fi ẹ lẹ̀ wàlà sọ́ọ̀fà yóò tí ì kàrọ̀ bọ́kàfà tọ́ ìdọ̀ mo ń bọ̀ wá báyìí pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó máa dùn ẹ́nu mo ń bọ̀ wá báyìí pẹ̀lú ìdùnnú ìkọ́ tí mo ti ìkọ́ tí mo ti palẹ̀ mọ́dé ẹ ẹ́ ó máa dùn ẹ́ nù ó máa dùn ẹ́ nì mo fẹ́ mo fẹ́ ke àṣírí kan mo fẹ́ fún yín because gbà mí ó yẹ kí n máa tú àṣírí jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ́ ọlọ́wọ́ ní wàlá rẹ̀ á kí ọ tó kẹ́yìn òun lákàmínà lòwòlà ilé ayé bílì kọ̀ọ̀kan máa ń sọ bá ń sọ lọ́jọ́ ìkẹ́mọ̀ ọlọ́ni ètò ti nípalẹ̀mọ́ díẹ̀ ànábìsọ̀ọ́sán lọ́jọ́ ìkẹ́mọ̀ òun tó tóbi ó kọjá ti ilé ayé mi ọlọ́run ni wọ́n alẹ́m yejì kẹyẹ tí mo ok àti wá débi àṣírí yẹn o ọlọ́run alẹ́m yejì kẹyẹ tí ẹlẹ́mí akọ máa kà bí kí ni òṣèlú ọmọ tẹ̀lé ni tó bá ti act upon what you are reading ah ọlọ́run máa ṣínà fún yẹn ìṣòro á lọ ìbànújẹ́ á lọ ọlọ́run alẹ́m yejì kẹyẹ tí mo fà áwọ̀ ìwọ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣé àwa ò rí ẹni nígbà tó wà lọ́mọ òrukàn àwa fi àwa bò ẹ́ láṣìírí aṣọ ẹ̀dín nǹkan ọmọ òrukàn ni ẹ̀ wọ́n wà jáde kàdọ́ọ̀lẹ́n fa àdá ẹ nígbà tó o ní nǹkan kan o jẹ́ nǹkan o ní nǹkan kan àwa la wá bu ẹ̀ láṣìírí ẹ àwa ọ̀jẹ̀ tẹkẹ̀dọ́là nígbà tó ti sọnù ẹ àwa fi ọ̀nà mọ̀ ẹ́ gbogbo kí ni ẹ̀ náà wọ́n apply sáwa náà nígbà míì kan lára náà ti láàsí lójú ọ̀nà tọ́nà wá fi ọ̀nà mọ̀ wá ẹ má dé o náà wọ́n ọ̀jẹ̀ tẹkẹ̀ ilẹ̀ nìfà àgìnà nígbà tó jẹ́ pé a rí ẹ ẹ ní mẹ̀kúnnù àwa bọ̀ ẹ̀ láṣìírí fún ẹ ní nǹkan tẹ̀ ẹ ibi ni mo fara rẹ̀ wá wọ́ o contract ọlọ́run tó pé tí wọ́n bá ṣe nǹkan fọ́lọ́run ọlọ́run náà ti ṣe tán láti ṣe ọlọ́run máa ń lo two ways contract tó bá ṣe lè fún ọlọ́run ọlọ́run náà máa ṣe lè fún ẹ ó common dáadáa pẹ̀lú Allah ọ̀bọ̀là àlẹ́ súnà ọlọ́run bá nìyẹn ọlọ́run yẹn ń tàn sùn lọ àyà sọ̀kùn tó bá wọ̀ ẹ̀sìn mi ọlọ́run bá ọmọ rẹ àsukúrò ni wà sukúrò kùn tó bá rántí mi ọlọ́run bá èmi náà máa rántí ẹ lóríṣiríṣi ọlọ́run lo kíní yẹn so two way contract ni ọlọ́run ni nígbà tó ní òdòwò ni àsìtẹ́jìbò làkún ẹ ẹ pè mí ọlọ́run bá yín lò ọlọ́run ni ẹ má wá gbàgbé láti jẹ́ pè mí náà so two way street ìwọ́n tó fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run two way contract ní kúlọ́ọ̀dì ń fi gbogbo ń pé mo wá àṣírí kan lọ́dọ̀ àfa fílẹ̀ tẹ̀lé nǹkan tí mo sọ yìí ọlọ́run ni fa àmà yẹtí mà fàlà tẹ̀yà lẹ́yìn ìgbà tí mo ṣe mo ṣé bẹ́ẹ̀ mo dé ẹ̀ fa amma yatima fala taka ọlọ́run ní nígbà kan ní ok àná wa pàṣẹ fún ànábì sàn pé ṣé orí àwọn ọmọ òrukàn yẹn tọ́jú wọn o mélòó mélòó wa là ń tọ́jú ọmọ òrukàn lẹ́nu mélòó mélòó wa là ń tọ́jú ọmọ òrukàn ọlọ́run ní pé tó bá gbogbo nǹkan tó mo ṣe fún ẹ yìí torí ẹ̀ bẹ́ẹ̀ nǹkan àwọn ọmọ òrukàn máa tọ́jú wọn o pé oore wà ní pé títọ́jú ọmọ òrukàn ìkẹ́lọ́n bá sápamọ́ níbi títọ́jú ọmọ òrukàn ọmọ tó ń ṣe tiẹ̀ kó wọ́n wá mú kó wá bo láṣẹ kó tọ́jú ẹ̀ kó nọ́ọ̀lì kó máa pọ́n ilé ẹ̀ áà ah, gbàgbé ẹ̀ wa ni wà á nà sáhìlà fàlà à ṣé wọ́n rí àwọn mẹ̀kúnnù náà tó bá ti ń béè lọ́wọ́ ẹ̀ máa fún wọn. Ah, ọlọ́run ti parí iṣẹ́ kí la tún wá ọlọ́run lẹ́yìn náà wà á mẹ bí ní mọ́tíkà ọ̀bìkà fàdúrí ẹ̀ máa dún lórí àwọn nǹkan tó ń ṣe fún yín pé ọlọ́run máa ṣe kan fún ẹ̀ tó bá ti ṣe so láì má fọ̀gùn ibi tá a lọ náà nìyẹn pé ọlọ́run ni ànábì sọ ọ sọ́nà ṣe nǹkan mẹ́ta ní pé téèyàn bá ṣe nǹkan mẹ́ta yìí ó máa wà lábẹ́ àbọ̀ ọlọ́mba alákọ̀ọ́lọ́ ni pé man nafasa an mu'minin kurbata min kurabi dunya nafasa Allahu ẹnikẹ́ni tó bá tún ọmọ ìyá ẹ̀ láṣẹ nígbà ilé koko ẹ̀ ọlọ́run náà máa bò òun náà láṣìírí ní ọjọ́ ìjẹmọ́ ọ̀nà ànábì wa ni wàá máa yẹsẹ̀ àlà àmọ́ ṣeré yẹsẹ̀ Allahu alayhi ẹ tó bá sọ nǹkan di ọrùn fún ọmọ ìyá ẹ̀ nílẹ̀ ayé bí ọlọ́run náà máa sọ di ọrùn di ìrọ̀rùn fún ní ilé ayé bí kò wá jẹ́ ilé ayé bí nìkan àti lọ́jọ́ ìkẹmọ̀ ànábì wa ni wàmán wàmán wàmán wàlọ́wọ́ fi àwọn ní abdi ẹni gẹ́gẹ́ bá ti wọn ọlọ́run máa ṣetán láti máa ran eré lọ́wọ́ nígbà sá mankana abdu fi àwọn ní àkí nígbà tó bá ti wọn ọmọ ìyá ẹ lọ́wọ́ so ilé ìbẹ̀rẹ̀ náà la máa la ti dé so ìyẹn lè kọ́kọ́ nínú àwọn tó máa wà níbi ìmọ́lẹ̀ ọlọ́mọba wá níbi àbọ̀ ọlọ́mọba wá bọ́lá alẹ́mí òun náà ni tí a nàbí sọ̀rọ̀ sàn lè pé màá násọ̀ àká òbíìzọ́rì rẹ̀ ibi násọ̀ ọlọ́hùn ìdúnyẹ̀ wà ákẹ́ ẹnikẹ́ni tó bá ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ ẹ ọlọ́run náà máa ṣetán láti níbi tí ẹnikẹ́ni tó bá ran ọmọ ìyá ẹ̀ lọ́wọ́ níbi tí ò ti sí bẹ́ẹ̀ ẹ ó gbọ́ àṣírí ọmọ ìyá ẹ̀ nígbà tó ọmọ ìyá ẹ̀ ò sí bẹ́ẹ̀ túra sílẹ̀ dáre ó bò ó ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní òun náà máa ràn lọ́wọ́ lọ́jọ́ níláyé bí o àti lọ́jọ́ ìkẹmọ ẹlòmíì wà ẹlẹ́mà ń ṣẹlẹ̀ dáadáa tó yẹ pé ó yẹ kí o ràn ọmọ ìyá ẹ lọ́wọ́ nígbà tó o sí bẹ̀ ẹ kó o bá tọ́jú nǹkan ìní ẹ̀ abẹ́ orí ẹ̀yìn kan tó fẹ́ wá gba nǹkan ìní ẹ̀ kó o bọ àṣírí ẹ̀ kó o bá jà kó support ẹ̀ nígbà tí tó ń wọ ọmọ pé òun ṣe kankan fún un ó ní agbára ọlọ́run bá ọlọ́run ní òun náà máa ràn ẹni náà lọ́wọ́ níyàn ibi àti lọ́jà kẹm ìyẹn ní kọ́kọ́ lọ́jà ìkẹ́mọ̀ adébísọ̀rọ̀ sàn ẹ̀ tún máa àwọn kan pàdé o àwọn eléyìí nígbà tó wà nílẹ̀ yìí muhazin ló ń pè wọn àwọn olùpẹ̀hún wọ́n máa ń pè azan ẹ máa rọrùn wọn fún tó gùn àpá ń wọn ni o ẹ òyìnbá gùn gidi mọ̀azínúna àti wàlúùnàs ẹ máa rí nínú àwọn èèyàn ẹ àgìnà ọkàn yẹn ó mọ nìkìyàmẹ àwọn mọ̀azín ẹ ọ̀nà máa jogún ọ̀hún gúngùn fún ọ láti fi lè jẹ́ kọ́ mọ̀ pé àwọn ilé olùpẹ̀rún ni wọ́n nígbà tó wà ní kìnnì àwọn tí wọ́n tún máa wà lábẹ́ àánú ọlọ́mọba lọ́jọ́ ìkẹ́mọ̀ òun náà ni àwọn olù àwọn tó máa ń gbàwẹ̀ gan àwọn tó máa ń gbàwẹ̀ kí ni èrò anábìsọ̀ ọ̀sán ni àwọn tó máa ń gbàwẹ̀ o ẹ máa máa gbọ́ àwọn nǹkan bíi mox òórùn tó da lọ́jọ́ ìkẹwọn máa jẹ́de látara wọn torí àwẹ̀ àwẹ̀ tó máa ń gbà yẹn ọ̀nà máa fi bíi perfume sí wọn lára tó máa jẹ́de máa jẹ́de lára wọn lórí àdígbé bí èèyàn bá ṣe gba àwẹ̀ tó yẹn ni òórùn yẹn máa ṣe nágbára tó lọ́jọ́ ìkẹwọn àwọn tó máa ń gba àwọn èèyàn àti tó yẹ ọ̀ràn wọn máa ń gba bí àwẹ̀ ṣe máa ṣe nágbára tó ni òórùn yẹn máa ṣe dàbò rẹ̀ lọ́jọ́ ìkẹwọn anabi sansan sọ ni wàlá wàlá wàlúfù fàbí sọ́hìmì àti yàbò ìdánlọ́ ìmì rìhì mẹ́sì ẹnikẹ́ni tí aláàwẹ̀ dájọ́jọ́ aláàwẹ̀ kọ́ tó máa ń jáde lẹ́nu ẹ̀ òórùn tó máa ń jáde ẹ̀mọ̀ pé nílẹ̀ ayé bí òórùn tó dẹ̀ ni lọ́dọ̀ ọlọ́mọba òórùn tó jẹ́ pé ó ń mú bíi mẹ́sìkì ni ọ̀kadà mọ̀ sí mọ́ọ̀s lẹ́nu aláàwẹ̀ àtọ́lọ́run tó máa bọ̀ láṣìírí lọ́jọ́ ìkẹ́mọ̀ òun náà ni àwọn tó jẹ ogun lọ́sọ́dọ̀ lójú ọ̀nà ọlọ́mọba ọlọ́ọ̀bẹ̀rẹ̀ àṣírí tiwọn yẹn ó máa ó pọ̀ àmì tiwọn yẹn ó pọ̀ tá à ní lè sọ lẹ́nu ibi tí mo ti fẹ́ parí ẹ̀yàn ọmọ ẹ̀yàn tẹ́ ń gbọ́ mi òun náà ni pé anábì sallallahu alaihi wasallam ọlọ́run máa fún ní kankan lọ́jọ́ àìkíyàmọ̀ òun náà la mọ̀ sí odò kausa òjò kausa gbogbo àná la mọ̀ pé kan ní ọlọ́run ti jogún fún anábì ń pè ní ẹ́ dájú ẹ̀jẹ̀ fún anabi sọ̀sà ní ọgbà kausa so kausa yìí àwọn olùmọ̀ ọ̀hún yẹn ọ̀hún yẹn gan wọ́n ní wọ́n ní ibi àwọn etí ẹ̀ èdìdí ẹ̀ góòdì lọ́ fi ṣe ó dẹ̀ wọ́n ó máa àwọn omi tó ń fò yẹn bí pé kí ẹ̀ máa rí wọ́tà tó ń fò pẹ̀lú ps omi á wá funfun bíi milk omi yẹn máa funfun ju mílìkì lọ omi yẹn máa dùn ó máa ó àdùn bí o àdùn oyin ni ó dùn ju oyin lọ nínú ẹgbẹ́ wa kan wọ́n ti yọ oyin omi káúsà yẹn yẹn nínú káúsà yìí ah allah akbar tọ́lọ̀ máa jogún fún anabi sọ̀rọ̀ sọ́làm omi kan tó ní àdùn ni omi kan tí ọlọ́run bá ti ah allah akbar tẹ ọlọ́run ti ọlọ́run dá ṣàlẹ́ṣà ni ọlọ́run àwọn afánàmì sọ̀rọ̀ sọ̀rọ̀ so níbi omi yẹn àwọn olùgbàgbọ́ òdodo ànábì máa dúró síbi ẹ̀yìn omi yẹn àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa wọ́n bọ̀ àwọn èèyàn máa wọ́n bọ̀ wá bá ànábì sọ̀rọ̀ láti wá mu omi káwọ́sá yẹn omi dání pé téèyàn bá mu olùgbọ́ tó gbẹ́mú láyè téèyàn bá ti mu omi káwọ́sá lẹ́ẹ̀kan kò ní mọ̀ nǹkan tó ń jẹ́ òǹgbẹ́mọ́ ṣe lè ṣe lè kò ní mọ nǹkan tí ó jẹ́ òrùn gbẹ mọ́ àwọn kan máa wà tán ní ànábì mu nínú omi yìí ànábì ò ní fún wọn mu omi yìí àwọn wo ni ànábì ṣàlàyé fún wọn ànábì ní àwọn kan wà tí Anas ibn bóyá Anas ibn Malik gbà wá ó ní ànábì sọ sọ fún wa pé nínú àwọn ẹrú mi kan wọ́n wa wá bá mi níbi omi tọ́nà jùkú fún mi wọ́n máa fẹ́ wá mú bẹ́ẹ̀ tó jẹ́ pé ì máa dá wọn mọ̀ nípa àwọn ilé àwọn olùtẹ̀lé mi rẹ̀ ẹ́ àwọn kan máa wá tó jẹ́ pé àwọn náà máa rọ́bọ̀ àwọn náà máa rọ́bọ̀ mùsùlùmí náà ni wọ́n ti máa dá wọn pé àwọn eléyìí mọ̀láìkà nínú àdìsí mi mọ̀láìkà kọ̀ dé pé ẹjọ́ ibo lẹ́yìn lọ. A, àlọ́ àwọn pé ẹ jẹ́ kó máa bọ̀ mùsùlùmí ni wọ́n mọ̀ọ́kẹ́ ni àwọn lè máa ń ṣe ọ́ ti fi ojú ọ̀nà yẹn lẹ̀ ọ́ ti ṣe àwọn nǹkan tá a mọ̀ sí bídíà nínú ẹ̀sìn ọ́ ti dá àwọn àdádálẹ̀ kan nínú ẹ̀sìn àwọn ilé anábìsọ̀ sọ lé pé wọn ò ní mu nínú omi yìí látẹ̀dẹ̀rẹ̀ mọ́ àdẹ́sùbà dàkà wọ́n yí ẹ̀sìn ẹ̀ padà nígbà tó fi wọ́n lẹ̀ nínú àwọn tó ní mu omi nínú kásáà òun náà ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń dá àwọn àdádálẹ̀ àdádálẹ̀ wò dáa tí wọ́n bá ti ń dá àdá tẹ́lẹ̀ nínú ẹ̀sìn kò ní rí omi ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ mu tó ń ṣe káwùsà nínú ẹ̀ náà ni àwọn tó máa ń yọ ọmọ ìyá ọmọ làkejì wọn jẹ wọn ò ní rí omi káwùsà náà náà ni àwọn tó ń kírun dédé wọn ò ní ní omi káwùsà náà tó máa rí omi káwùsà mi wọ́n ní pé àwọn tó máa ní sẹ̀mí náà wà tọ́mọ wọ́n máa ń gbọ́ràn sọ ọlọ́ọ̀bà àti ànábì ẹ̀ lẹ́nu àwọn ilé ni ọlọ́ọ̀mà fún ní omi káwùsà kọ́nà wà kó jọ kí ó jẹ́ ká àánú bá ọ̀dọ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ kí a bá ọmọ omi káàsán ọlọ́run ṣe wá ní ẹni mọ́lẹ̀ nílé ayé bí àti ọjọ́ ìkíyàmọ̀ kí Allah subhanahu wa ta'ala kó dáàbò bo ẹ̀mí wa ó jọ kí ó má jẹ́ abáwọn jẹyà lọ́jọ́ ìkíyàmọ̀ ó là wá kúrò ní gbogbo ewu pátápátá kí Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún wa kí Allah subhanahu wa ta'ala ó gba ẹ̀mí wa ní gẹ́gẹ́ bí mùsùlùmí kí Allah Rabbul alamin ó jọ abẹ́ pẹ̀lú agbára àti jíjẹ́ ọlọ́mọba Allah Allahu samad pé ìwọlọ̀wá ní ọba àṣọ ọlọ́run Allah àkójọ àìjọ náà là bèrè àìjọ náà là tọ kójọ kó máa wà náà ìjọ náà kó gbogbo sáré àti tí àwọn tá a sọ yẹ àti ìyà inú náà pàápàá jùlọ àkójọ kó dáàbò Islam ẹ̀yìn wa ẹ má gbàgbé a tún máa tẹ̀síwájú láwọn ètò tí kí ẹ má gbà láti fara darapọ̀ mọ́ wa kí Allah kó jẹ́ kó bá ṣe dáadáa fún gbogbo pátápátá tẹ̀ ń wò wá kí ọ̀nà bá kẹ́yìn nílé ayé bí lọ́jọ́ ìkẹ́mọ̀ kí Allah kó jọ kí ó kẹ́yìn barakallahu fikum subhana allahumma ati anfusana taqwaha wa zakiya anta qayyu man zakaha anta waliyuha mawla allahumma na'udhu bika min ilmin la yanfa'u wa min qalbin la yakhsha'u wa min nafsin la tashba'u wa min du'a la yustajabu lahu allahumma asli qulubana واستر عيوبنا في ذنوبنا وأنسي اللهم على بأملالك نعومك واجنا بفضلك عما سواك اللهم نسألك مجيبة رحمتك وزاحمة مغفرتك وسلامة من كل اسم وجنيمة من كل بير وفانز بجنتي ونجاتي من النار اللهم أجنا من النار اللهم أجنا من النار اللهم أجنا من النار اللهم نعوذ بك من عذاب قبري اللهم نعوذ بك من عذاب قبري اللهم نعوذ بك من عذاب قبري اللهم نسألك جنة الدوس اللهم نسألك جنة الدوس اللهم نسألك جنة الدوس وما قرب إلي من قول وحمنا ونعوذ بك من النار وما قرب إلي من قول وحمنا آمين يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد وصحاب محمد وزوجة محمد وأنصار محمد وتسليما كثيرا إزار أن محمد معلوم سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليه بسم الله الرحمن الرحيم Your Yobaden TV, Academy of the Enlightened, Umha.